Yes, there. Yeah, kí mọ́mí like me. Ah, ló ń tó ṣe máa sọ̀rọ̀ It's obvious. Kò sígbà tí màmá wá sílé yín, mo it's not the third time not the fourth time. Kò dẹ̀ sígbà tí she does not act differently. She's always cold towards me. No, no, no, no, no, màmá mi fẹ́ kó ronú bẹ́ẹ̀. You know, èmi àti tell her why in this, so leave mommy out of it. Okay? àwọn yorùbá ló sọ wípé ẹni tí èèyàn máa ń bá nájà lèèyàn wo èèyàn kí n wo ariwo ọjà just leave mommy out of it alright but mommy no dislike her wọn ẹ trust me. if you say so. yes i know so bóyá wọn kàn go through one or two things so my mother, she's gonna be a wonderful mother-in-law trust me. if you say so. i know so <laughs> so kí ni kí ẹ. i'm fine. No. What a gentleman. Okay. All right, baby girl. <laughs> I'll be back, eh? All right, darling. Ah, rárá o. Charles. Téèyàn bá ti ẹ̀rọ àrùn ìṣògùn kàwọ́ báyìí. Àwọn ọmọ burúkú tó máa jẹ́wọ́ yóò ní jẹ́ tó bá rí píkṣọ̀ táwọn ọmọ yẹn sẹ́ǹdì sí mi. Ah! Iṣẹ́ ayé burúkú ni. Ọlọ́run. Ọlọ́run. Dúró náà dúró náà ní sùúrù. Fún òní pé fàájì yóò ti gbìyànjú. Eh, eh, eh, mama ọkọ, ah, ló pe báyẹn tó fi dàrá lẹ̀ gàràgà wọ́n ọ̀rọ̀ ọmọ ẹ ká fi mama bọ̀ ilé àdúgbò ló pe. ọ̀rọ̀ ọmọ já kan lára. Ah, wọn náà ló pè wọlé yìí kí o kí n gbé. àní fi bọ̀bọ̀ nífẹ̀ẹ́ mi. kí ló ń ṣẹlẹ̀. ọmọ lé ní. èmi wà Charles à ń wa náà. fàájì ń ṣàn rẹpẹtẹ yéé it's my life. mi ò lè wá nà àwọn ẹ̀yin náà ṣáà mọ bó ṣe ń lọ. mọ́ mi ló dè mí mọ́lé ni o àwọn ni mi ò gbọ́dọ̀ jáde kí n dúró tàwọn eh, mo mọ condition mi mo mọ gbogbo ẹ̀. mama ò jẹ́ o ṣe kí mi. at what age? ọmọ ọmọ mi. irọ́ irọ́ ọ̀rọ̀ mommy's baby gangan kọ́ lè léyìí condition ló fà. lówó ló mọ̀ ẹ ṣe jẹ́jẹ́ o ẹ ṣe jẹ́jẹ́ o kẹfúnra yín brain o ẹ ṣe jẹ́jẹ́ o ẹ má mu trọ́fì púpọ̀ o drink responsibly ṣe gbọ́. ṣáàzọ ó ní ẹ ok ọmọ màmá ẹ ọmọ ọmọ mi ó gbà lára ẹ ìwé ẹ máa ń bá ẹ lọ bẹ́ẹ̀ lọ ó dàbọ̀ wàá ṣe rí all right okay then all right yeah bye. mọ̀ mi wọ́n ṣàfẹ́ sọ́lú di ọmọ kékeré ṣá ẹ́. towards your leaving this house torí màá lé ẹ dànù màá lé ẹ dànù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ tí mi ò ní wójú àwọn tó mú ẹ wá sí gbàdá get out bọ́ síta jáde. dókítà tó ní tí mo bá ń fọ ilé etí sí alábẹ́ pé tí etí ò gbọ́rọ̀ bẹ́ẹ̀ mi ni mo fà. ọkọ mi àṣekàdá ni jàre ṣàlàfíà alájí lẹ́jà ẹ oúnjẹ ni a bẹ̀rẹ̀ ṣe pé kò lè sáré jẹun díẹ̀ kó tó lọ. wọn mi honestly mi nílé ìdúró jẹun sí time ti lọ mo lákùnrin mẹ́rin kan tó wà very important mo dẹ̀ láti meet up. kí ló dé. No, no, no, no, you have to eat something. You know your condition. You can't just leave the house and say you are not eating. Kí ló fẹ́ lọ jẹ? Mọ́mí ẹ Over bọ̀dọ̀ you yín, go jẹun dakaje. Ẹ ò walk. You kókó lọ máa you can't eat it. Ìwọ àwọn oúnjẹ yẹn tí wọn to bá níyọ̀, wọn á ní kí lórúkọ máa gí oníyọ̀ ọ̀tọ̀ máa lò yẹn. Òun náà máa fi sóúnjẹ and you know it's not good for you. Mommy i'm going to be fine kò sí nǹkan tó máa ṣe mí ọlọ́run ló ń ṣẹ̀dá i'll be good. báwo kẹ́ mo ti gbọ́ máa bẹ́ẹ̀ páàkì ẹ̀ wá ah. máa bẹ́ẹ̀ páàkì ẹ̀ oṣooṣi bó ṣe ń lọ ìwà àmárí mi lẹ́yìn ẹ̀ máa bẹ́ẹ̀ páàkì ẹ̀. that's gonna be stressful ẹ má bọ́ dáa. jẹ́ stress ara mi ṣe bá ara mi ni mo fẹ́ stress nítorí ọlọ́run ọmọ yìí. Ah. máa ṣe gbogbo ẹ̀ má wò gbọ́ wá bẹ́ẹ̀ bó ṣe lọ yìí sì wà máa wò mí lẹ́yìn. it's okay it's okay hmm. all right. wá wá wá wá ihun náà tún nìyẹn síbi tó ti ń kọ́jú gbogbo ṣe táì láìṣọ ọmọ sixteen láìṣọ ọmọ sixteen tó ṣe ìdúró lọ́wọ́ ẹ̀. thank you very much thank you take care. <laughs> ó dá ọkọ mi ọlọ́wọ́ bá mi ṣọ́ ẹ o pẹ̀lẹ́ o àṣeyọ lẹ́mi o. inú ṣú dúdúdú ojú dá wáì òṣìkà rántí ọjọ́ àti sùn bó ti ń yọ gínígíní yọ gíní ṣèkà lọ́jọ́ gan afẹ́fẹ́ yẹn fẹ́ fura díẹ̀ torí ẹni finá sórí òrìlẹ̀ sùn òun gangan ò ní sùn. where is your conscience go? goes. àríṣe tó ṣàkè ọ̀rẹ́ rẹ̀ ni ó fi rú yẹn. táwọn bá ṣe tiwọn níbẹ̀ yẹn ṣé ẹni tó ń tó ń bọ̀ tó ń kọlẹ̀ kò oh, kí ló máa ń ṣe yín náà what is wrong with you ah, ṣé inú ilé ẹran ló fẹ́ wọ̀ ni ìgbà tó dẹ̀ ń ṣe ilé awo pàápàá tó fi wájú tó wá kọlẹ̀ fún gbagba gbigbigbigbigbigbi kí ló dé fáwọn lé mi palẹ̀ ni nítorí pé ó béèrè èèyàn. ìwọ lọ sí kíchìn kí ló máa ṣe fún mi òpò náà dé akíndánidání dé ọmọ So, how may I help you? I, I, I came looking for anything. Mm. Thank you. olóyin yóò jèrè oyin tó fi sẹ́yìn. hey baby what's up baby come come come mm. delicious. Yeah, I'm fine. I'm just good. Are you sure? Mm-hmm. Je sais que je peux même utiliser ça français. Are you sure, baby? So, how is it? Yeah, it was great. But seeing you, my day will be greater. <laughs> that I'm sure. <laughs> so, what's up? How was your one day? Oh, so was nothing much. ṣé mo lè máa lọ mọ́. wo wo lọ lọ sọ sínú yàrá nífẹ̀ẹ́ mi lọ́pọ̀ mo ní kókó bọ́ sígbà kó wà jẹ abẹ́ òní rádàràdà I've got assignment in Daniel. I did a little laundry. Oh, okay. Mm -hmm. Oh, good. Ah, so, Tani ẹ. Eh? Kọ́lá. kilo ló ṣẹlẹ̀? Kí ló fẹ́? Wọ́n sọ pé kí n gbé tó fẹ́ wá jẹun. Ok, sir. So, baby. Yeah. Jẹ́ ká lọ jẹun. No, I'm fine. You go ahead. No kí tó kí wọn lè mọ̀ sí no matter what at least jẹ́ ká jọ fọwọ́ gun better come on. olóògùn bọ̀ kí ló ṣe. wọ́n wà nílé pẹ̀lú àǹtí lọ́la. nífẹ̀ mi. so when do you plan to leave soon. soon call. Soon. can you spend no, the rest of no, seriously. Nifemi. mi. ma nífẹ̀ẹ́ mi. látìgbà tó jẹ́ ti wà nílé sọ́dígbà tó bá tutù ni lóúnjẹ tó jẹ́ pé àtàtà àtẹ̀kọ́ orí bí mo ṣe ń sè mo ṣe pé nọ́mbà oúnjẹ nìkan. Gba mu spoon kan si wa. Ẹ̀kọ́ lè rí. Àwọn pápá lẹ́sìn. Kò wọlé tó fẹ́ bẹ́ẹ̀ gẹ̀ẹ́tì bó spoon láti fi sí inú oúnjẹ fún ẹ̀yin náà èmi àti lọ́lá làjọ máa jẹ léyìí. ní oúnjẹ èèyàn kan ni mo ṣe àná èyí tí mo ṣe yí oúnjẹ tiẹ̀ nìkan tí wọ́n nìkan máa jẹ òun lélẹ́yìí òun ò lè bẹ jẹ́ bẹ́ẹ̀. mọ́mì mi ò lè máa jọ kí lọ́lá kọ́ jókòó náà. ẹ ó máa jókòó because orí oúnjẹ tèmi ṣe oúnjẹ ọ̀tọ̀ ni ṣé mo pé oúnjẹ tí wọ́n jẹ because of your condition is what I prepared. so ṣí ìṣe òun ò lè ṣí ẹ̀ nínú ẹ̀. mọ́mì ẹ lè máa tọ́ àwọn méjèèjì. kò lè tẹ́ iná wù kò lè tẹ́ yìí méjèèjì ṣé o mọ̀ pé ó ti ní portion tí doctor ní pé o gbúdọ̀ máa jẹ at a particular time tó ní kó máa jẹ mo dẹ̀ ṣe exactly n tó máa jẹ tó tó ń jẹ òun náà ló wà nínú ẹ̀ n tó dẹ̀ wà lára ẹran bí mo ṣe sẹ́ran bí mo ṣe ṣe gbogbo tó wà bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni bí mo ṣe ṣe mo ṣe bí wọ́n ṣe ní kí n máa ṣe ni. mọ́mi ẹ jẹ́ sórí ọlọ́run ẹ jẹ́ kí n máa ṣe lọ́la jẹ ilé. no no no no no no she cannot no a ní kò lè jẹ lọ́la ò lè jẹ lé e ẹsẹ̀. ok no problem. oúnjẹ èèyàn kan ni. àjọ jẹ tí mo sì fún ẹ padà pẹ́ẹ́pẹ́ẹ́ lọ́la ò ní lè jẹ́ òun gan mọ̀ pé òun ò tó bẹ́ẹ̀ kó òun jẹ́ ah. ní òkò tó bẹ́ẹ̀ kó jẹ́ because mi ò ní lọ sọ́jà kí n lọ kí n lọ ra gbogbo nǹkan tó yẹ kí n fi ṣerú oúnjẹ tí wọ́n máa jẹ tó dẹ̀ ní time tó yẹ kó lo oògùn sí bó bá ṣe ń jẹ tán gbé oúnjẹ yẹn kó bẹ̀rẹ̀ sí ní jẹ tí n bá fẹ́ ṣe tiẹ̀ mọ́ ni màá ti sọ fún pé mo ṣe tiẹ̀ mọ́ mọ́mì abẹ́ẹ̀dá má bẹ́ẹ̀ jà o lóúnjẹ rẹ̀ síwájú kò jẹ oògùn ló wà bẹ́ẹ̀ tó máa lò yẹn look at the time you have only twenty more minutes tó bá mọ̀ kó o fẹ́ jẹun kó sọ fún kó bí bókì bókì lọ ṣe tí yẹn bá ráyè. má bèrè stupid question jàre lọ bọ rice màá dúró títí rice tẹ́ bá jiná àti. ṣètìlẹ́rì bẹ́ẹ̀bì mi ò lérò pé mo lè continue pẹ̀lú relationship yìí mọ́ wọ́n jẹ́ àtọ́ra wa it's obvious that mommy does not like me and I am tired of trying to make her. Hey, Lola, please. I beg you in the name of God, I'm sorry. Mo mọ̀ kó ti gbìyànjú. In fact, I'm really sorry making you go through all this. I know you are. When mi ò kọ̀ we bóyá call it continue i am tired. baby look at me just look at me don't you love me. no i do. that's paramount ìfẹ́ mi àti ẹ ló ṣe pàtàkì gbàgbé mọ́ sí pátápátá mú mi ọ̀rọ̀ wọn ṣe yíṣù rárá please drop it i beg you in the name of god please. Alright? Do you still want me? Just this last time. I promise this last time. Alright? Do you okay. still love me and you still want me? Yeah. Are you sure? Mm -hmm. If truly you want me, I need you to forget about me. Alright? I want you to seal it up with a sweet kiss on my lips. <laughs> Come on, baby. Come give me. Come, come, come, come, come, come, come. Come give me that French kiss. come, come, come, come. <laughs> and that's my baby girl. Love you too, baby. <laughs> Hey, baby. Hey, Big Barry. Um, surely what mainly? Please, Ira. Really, what? I'm sorry. Baby, calm down. mo fẹ́ fi nǹkan hàn ẹ́ ó dẹ̀ wà very important. nítorí ẹ gbà mí tó bá wà as important as you claim hmm? tó bá ń bọ̀ láti ibi iṣẹ́ kó yà. bébì ilé ni nǹkan tí mo fẹ́ fi hàn ẹ́ wà ò dẹ̀ jọ́ náà. I'll try. Okay, try, try, try. We should there. Looking forward to seeing you, baby. All right. Hello? Hello? Yeah, call her there. Um, Job, mo notice pé kò sí mọ́tò nífẹ̀ẹ́ mi ní compound. Ṣé kò tí ì dènà àbí kò dé mọ́tò wà ní? Wọ́n ti dì. Oh, kí ló wá ní kí n máa bọ̀ ko. fún ìgbà tó mọ̀ pé òun ti rìn dé? Eh? Ah, ẹ ẹ mọ́ mi kan. Ẹ ṣe àfihàn. Tó tó tó bá tó bá fi lè tí mo bá rí ìdí ẹ lórí iṣẹ́ mi á di wàhálà sí ẹ lọ́rùn get out ọ̀jẹ̀ ọ̀pọ̀nù àti dánidáni jàtijàti dúró síbẹ̀ mi dúró síbi tó wà yìí kílẹ̀mẹ́ ọmọ lọ́dà ẹ̀rí kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín. nífẹ̀ẹ́ ló ní kí n wá dúró dé òun ẹ̀rọ mà. nífẹ̀ẹ́ ní kò wá dúró dé òun and as it is he is not here. yeah I, I know but he is almost here already. Ah, so o dẹ̀ fẹ́ dúró dé nínú ilé tí pọ̀lìpọ̀ gbẹ́ ìgbé wá síbi bàyà bí you want to sit on my chair ṣé àwọn ẹbí ẹ wọ́n sọ fún ẹ wípé àwọn kọ́ yàrá síbi báyìí àbí nígbà tí wọ́n bọ̀ ìwọ gbélé dání tó fẹ́ lọ jókòó sí tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ you want to wait for you go and wait for who now get out of my house oh, get out of my torí tó bá sọ pé kìmá kìmá kìmá kìmá tí mo bá dábò ẹ ojú ẹ máa fọdá gbárí ni bàbá ṣubú lẹ́tẹ̀ẹ́ dànù idiot. bọ́sibà. kọ́ọ̀tù bá síbi báyìí ìpọ̀nrípọ̀ gbá ẹ ṣé ìwọ ni wọ́n gbé chair sí bíbáyìí sílẹ̀ torí pé kó máa jókòó olùṣe yín gbà tí wọ́n kó ẹbọ mi tọ́ni kọ́ wáṣẹ ní bíbáyìí ṣé wọ́n gbélé sí bíbáyìí àbí àwọn tó niyẹn wọ́n gbé chair dé bíbáyìí ẹ ó yá sí ìwọ wá fún lọ bá wèrè tó wà lẹ́nu gate nípa ìwọ ní nìkan tó ní kí olùsùpẹ́ ọba pàjá sí ilé gan fẹ́ káàánú gbà mí ó sí ilé. Papa, this is your papa. Mommy ti gbé sọ̀rọ̀ dé o. I don't understand her. Kí ló ń ṣẹlẹ̀ náà? Kí ló ní tí mọ́mí máa ń ṣe báyìí fún mi náà? Nífẹ̀ẹ́ mi, kí la torí gbọ́? Ok ma, mo ní kí Lọ́láwá tó dẹ̀ mí lé pé mò ń bọ̀. mo pé kí n tó dẹ̀ délé ṣá? Ṣé mo bí mọ́mí ṣe lé ẹnba tó bá ibọ̀ ṣe ẹnba aláṣọ ọmọ yẹn wọ́n lé ọmọ yẹn lọ náà? Nífẹ̀ẹ́ mi, ṣọ fẹ́ gbọ́? Just calm down. I don't understand. Ó yẹ kí mọ́mí ti get gẹ̀ẹ́tẹ̀ straight pé mi ò kí ń ṣe bébì mọ́. Nǹkan ti bá fẹ́ ni mo fẹ́ náà. Calm down wọn ọkọ kí wọn káwa rọrọ. kò sí nǹkan tí mọ́mí lè ṣe fún ẹ your mom still remains your mom calm down. ibo ló wà. Ah, mo fẹ́ jáde tẹ́lẹ̀ náà ni eh, since tó dẹ̀ ti sọ̀rọ̀ báyìí ah, màá dúró díẹ̀ màá dúró díẹ̀ ṣo máa mú mi lé. mo bọ̀ abẹ́ lẹ́sìn. okay okay i will be waiting for you. ààrẹ yà. Yeah. Young man. Young man. Iboloda, where do you think you're going? Ibi tó ba wù mí ni mo lè lọ mọ́ mi. Ah. Ibi tó bá wù mí ló lè lọ. Bẹ́ẹ̀ni. With no prior notice or anything, I didn't know anything about where you're going. Nbo ló ń lọ. Ẹ ẹ ti gbọ́ nìyẹn kò make difference kí n ṣe máa sọ fún yín mo ń lọ kan. At least ẹ ṣe ti gbọ́ pé mo ń lọ kan. You don't talk to me like that. I am your mother. Ah! Kí ló ṣe ẹ ibo ló mọ̀ tó ń lọ gan sí tóró kẹrù ó ló lọ where you going níbo ló mọ̀ tó ń lọ ta ló fẹ́ gbà ẹ̀ ibo ló fẹ́ dé sí níbo ló lọ. ẹ mú mi there you go again ẹ wo mi ò kì í ṣọmọ kékeré i'm thirty four years old so mo lè mo lè tọ́jú ara mi. Hmm. yes it's my life ẹ jẹ́ kí n live ẹ̀ bá ṣe wù mí. nífẹ̀ẹ́ mi you can't o ò lè tọ́jú ara ẹ̀ ah ọmọ bàtí mo ti bá kinní ìbọn ni ṣé o rò pé yẹ̀yẹ́ ni àbẹ̀rẹ̀ ló pe ni ó mọ̀ gbà tí mo ti tọ́jú ẹ̀bọ̀ ó kàn fẹ́ dédé wá kẹ́rù òun lọ síbi kan tí mi ò mọ̀ dí tí mi ò mọ̀ kí ló dé ó lè lọ anywhere you can go anywhere báwo ni mo ṣe fẹ́ mọ́nà ìjẹ́ tó bá kó lé. òsì nǹkan tó máa ṣe mí màá wà okay. ó lè wá okay ó lè wá okay wá okay what if uh, something happens and bóyá o lọ crisis i mean tá báwo ló tiẹ̀ ṣe fẹ́ máa lògùn ẹ èmi ni mo mọ̀ gbà tó lò mo mi mo mọ bó ṣe yẹ kó lò. mi ò kí n ṣọmọ rẹ èmi náà ti mọ gbogbo ẹ màá wà okay. well i'm sorry you can't go anywhere musa o bọ́sibí báyìí lọ sẹ́nu géètì yẹn lọ dúró sí géètì yẹn kó make sure kò jáde nulẹ̀. ee ee ee ee open the gate jọ. open gate fúta ni tó bá bí tó bá yẹ pé bàbá ẹ ló kọ́ ilé yìí fún mi ìwọ sí gate yẹn kiri wàá wá sọ fún mi látàn rí tọ́gbà ẹ ló wá ló gbà ẹ sínú iṣẹ́ làbí tó kọ́ ilé yìí fún mi. ẹ ẹ kẹ́ madam i no go open up for anybody pa i no go open up at all kò sí wàhálà ó dẹ̀ múra ó ṣe girigiri ó lọ lọ́mọ ló ń lọ. mọ́mí kí ló dé ẹ̀yẹ fún mi náà kí live life mi náà. Ah, báwo ni mo ṣe máa fi ẹ́ sílẹ̀ kó live life ẹ o fẹ́ lọ para ẹ̀ dànù o ní pé kí n jẹ́ kó live life ẹ how am I supposed to do that as a mother. ẹ kí n fọmọ mi sílẹ̀ kó lọ live life ẹ o mọ̀ wípé in the process of doing that you kill yourself mélòó ni mo bí torí ọlọ́run nífẹ̀ẹ́ mi mélòó ni mo bí níbo ló ń lọ kó wá pè mí kí kókó sọ pé mo fojú sunkún ọmọ. I'm not going anywhere. I'm still your mother. mọ́mí kí ló ṣẹlẹ̀. mọ́mí. I know you love I love you too okay I I love I you too. I am not saying I love you I'm not saying I love you. I know you do. I know you do. I know you do very much. Alákòóbá kò máa kó bá mi. N kò kú òun lé. Máa kó bá mi. Mo rẹ̀ kébé. Ọkọ mi. mo dé dáìní mo rí pé oúnjẹ ṣì wà ń ó jẹun ni. mo wà okay. what do you mean you're okay how can you be okay when you've not eaten all day. okay màá jẹ later kò tí ì mú mi jẹ nsìn. no i don't agree with that what do you mean wà jẹ later kò sí ní there's nothing like màá jẹ oúnjẹ later na níwó ọ̀rọ̀ títí ẹ especially for your own condition as you know bọ́ọ̀lù kí ló ní ìbára jẹun later so fẹ́ kó bá mi yan ọmọ yìí àbí kó má dẹ̀ jẹ́ pé torí ọ̀rọ̀ wa kì í lọ láti mo dá sí láàárọ̀ ló wá mú ẹ ṣùgbọ́n ètò ìṣe. mọ́mí jẹ́kí n sòtọ́ fún yín i'm marrying Lola with or without your consent in fact mo ti ní kọ́lọ́ bá ń wálé mo fẹ́ mú un. can you stop saying that stop saying that you know how it breaks my heart kí ló ní ìgbà pé ẹ fẹ́ máa lọ wálé wálé for what tó bá sọ pé ó fẹ́ fẹ́ Lola ayáfẹ́ sí listen mi ò ní dá sáàárín ẹ̀yin méjèèjì mọ́ yes má wọrí ṣe ìwà àti lọ́la you can go ahead go on you know I, I love the girl it's not a if ṣe bóyá kíni everything is for your own interest you know but má má sọ̀rọ̀ pé o fẹ́ ẹ fẹ́ kó lọ sí ibo ló lọ with your health with your condition how, how am I supposed to be sure that you've taken your medicine mama mama sọ mama fi dẹ́rù bàdé I don't like it it breaks my heart. mọ́mí màá wa okay màá wa, okay I'll be fine. you cannot be okay please okay invite her for dinner. Hmm? invite her for dinner. ẹ ẹ dẹ̀ fẹ́ kí n gbà yín gbọ́. ah ṣé mo parọ́ ọrú yẹn fún ẹ lánàá. owó ẹni tí o tẹ gbé kọ mi mọ she doesn't pick up my phone. ẹ ó máa píìkì ẹ ó máa píìkì ẹ ṣé ó máa píìkì ọkàn mélòó náà ló wà ń tà tí nǹkan wa máa ṣe ó ń ṣàkọni wíwé báwo obìnrin ṣe máa ṣe nìyẹn ó bá dàbí pàṣẹ she's gonna pick your call tó bá ti píìkì ẹni kó wà fún mi. ó dà um, wà lọ jẹun why you trying now dìde ó dáa dìde. mo ti wọ́n màá jẹ. màá gbẹ dìde. sincerely màá jẹ. màá gbẹ báyìí o. ó mẹ́fì mi lẹ̀. Daniel. Nífẹ̀ẹ́ kálọ́. What are you doing here? Lola, please. Forgive me. Don't you get? It's not just about you. Okay? Oma, many times mommy am embarrassed me. Me oleka. And right now I can't do this again. And since you can't man up to tell her what you want, I am done. No, trust me. Honestly. I'm promising you, Kone repeat her, please. No, go back up everything to her. Okay, mom, don't send apology on. Oh! Apologies accepted. Please, kindly tell her also. Wait, mean, no send apologies. What did you want me? What did you say me? she cannot have her son to herself because mm, no, i'm done. no no no please baby don't do that i swear to god uh, mommy to change yes <laughs> honestly. i'm done reading that chapter. no please lola i swear to god almighty me ò parọ́ mommy to change henceforth kò wala sí please i beg you in the name of god i love you and i want you back in my life. Please. You know we can't trust her. You know your mom. Ọlọ́run, mo mọ nǹkan tí mò sọ. Wọ́n ti change for real ni. Please. Please. Okay, darling. onígbàgbọ́ ṣe yóò bọ́ mi. Every time, baby, I want you. You, when you are falling, I want you. Hey, baby. Hey, sweet. are you? I'm good. Mo kàn mí say náà ah, So what's my baby up to? Mm, much. I was just reading. I'm um, still round up Not already. Oh, what's your dá tó ti because mo fẹ́ wá disturb ẹ All right then. I'll see you soon. All right, see you soon. Love you, baby. Mm. Mami! Mami! Oh. oh. Yeah. Oh, okay. Um, mo fẹ́ ta ayé jáde. Ẹ eh, bolo dà. Mo fẹ́ ta ayé dé ọ̀dọ̀ níyì. Eh. Nìyó, yà. Ṣé kò sí ṣá? No no no no. Àkókò fẹ́ yọjú sílẹ̀. Yà. Ó dà kò burú. Kò bá dùn kò bá mi. Màá jíṣẹ́. Mi rẹ̀ ní pẹ́. Ó dà. Àwọn bá. Ó dà. Ẹ má miss me. Right. Mm, no. Love you. Love you. Ah. èmi lọmọ ń parọ́ fún mi àbí kí ló kí ló ṣe kí ló ṣe bọ́ yìí náà ah. káàdì mi ò gbọ́n síbi ṣe máa rò pé bóyá níyì ló fẹ́ lọ bá pẹ̀lú mo ṣe ń ṣe tó òun fẹ́ lọ bá níyì òde ń lọ sọ́dọ̀ mọ́ta ni òun má fẹ́ ah. ṣó tó òun bọ́ tí ni àbí what is wrong with this nígbà tí gbogbo effort mi tó kàn tó kàn já sásán tó ń já sásán. general market baby go go go go go go go. ṣáàbì dín ní dúró. Ah, ah, which dúró pick two pick pick pick pick. no i'm not picking anything one block you pick two now pick three nìkan ló máa ń block. mama change rules ẹ̀ o. Ah, pick two i need um, crosses. Crosses. Crosses. Crosses! I also need the circle. Circle. Yes. What? No, <laughs> <laughs> the jerk. Hello, mommy. Hello, ọkọ mi. Ẹ ṣe yín. Jọ mọ́tò mi problem right now. mo start ẹ̀sìn ṣe ló bẹ̀rẹ̀ sí ní ṣe ta yún yún yún yún yún yún yún yún ó dẹ̀ níbi kan tí mo fẹ́ lọ tó jẹ́ pé money is involved ẹ ẹ mẹkáníìkì ni. mo pe mẹkáníìkì gbogbo nọ́mbà ẹ ni mo ti. mo pe gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tó wà lọ́wọ́ mi ó kàn ríngì ó ríngì kò gbé mi ò mọbi tó wà and I need to go now olúwẹ̀ má lọ máa fi gbogbo ìgbà lùsùwò. ọ̀rẹ́ mi ti gbọ́. màmá retí ẹ ò ní kí níyì má bínú. kí ló ṣẹlẹ̀. Really? She wants, she wants me to come over. I to one new photo there, Lati Jadi. I'm sorry. I'm, um, I'm sorry. I'm sorry, David. Sure. Sure. I'm sorry. I'll be back, alright? Yes, I will inú ṣú dúdúdú ojú dá wáì òṣìkà rántí ọjọ́ ti sùn. Àtijọ́ gírígírí mọ́tò yìí ò tiẹ̀ yé mi o honestly kò yé mi rárá rárá ló di ta yún gbogbo ibi tí mo fẹ́ lọ sí mi ò lè lọ. kí ló ṣe gangan. I don't know It just is not starting. Mm, it's not. mo dẹ̀ ti ṣẹ̀kẹ̀ mo ti ṣe kò ń kí mi mọ̀ bóyá kí starter ni mo dẹ̀ ti pe mechanic òun náà ti gbé ọ̀fìn náà. ṣé màá gbé mọ́tò tèmi lọ́gbà yẹn. ẹ́ ṣé màá gbé mọ́tò mi lọ. lóòrùn No, no, kò nídìí kí n gbé mọ́tò ẹ lọ mi ò mo wà ókè. ẹ mọ ẹ jẹ́ kí n tọ́ láti starter. no kí oh my god. kí ló ah oyi like i'm dizzy bí mo ṣe fẹ́ mú kí yẹn fún ẹ oyi. níṣẹ́ mi ò yí kọ́ mi ṣá. Oh ṣó pọ̀ gan ni. oyi yẹn kàn kàn ṣe mí bí ìgbà tó yẹ kó bóyá mo fẹ́. it's fine ẹ jẹ́ ká lọ sọ no no no darling i mean i don't want to go to the hospital it's not the first time mo kàn ní láti lie down Could they dúró tì mí that's it that'll be fine gan oh, just check on me time to oh, it's Okay, it's okay it's okay it's okay. I don't understand kí ló what you yìí call ń kọ́ sorry o gan. Wọ́n lè fẹ́ tẹ̀ ń kalọ́ to fífi No no tí bá ti I'll be fine bí ó fè. Wọ́n kí wọ́n ní the best. Nítorí ọkọ ti dà mí Sorry madam. Sorry oh. Hey madam you no take am for correct agbo wey dem dey sell for junction hey, eh? eh, hey, madam o. òun lè ṣe ń ṣe ẹ òun ló tún ti lọ tó tún ti bì ó ti bì nísìnyí àti tẹ́ eh? kó dẹ̀ já lọ sí hospital ó takú ó wà ókè o ó wà ókè ah, ọkọ mi ṣé dáadáa ni kí ló ṣe ó tiẹ̀ mọ́ rìn èmi ò mọ nǹkan tó ń ṣe o èébì ló ń bì o kó dẹ̀ nìṣó lọ hospital ó takú o bá ń bá sọ̀rọ̀ jọ o lọ́la. are you okay? fine i just need to rest. Ah. jọ hospital ni kò ní ìṣó. ó yá jẹ́ ká lọ sọ hospital. No, oh, babe. No, no, no, no, no, no, no. I insist. Let's go to the hospital. Oh, All right? It's fine. Má gbé yín lọ. Oh, yeah, yeah. No, let's go. Let's go. Hmm. Sorry, Dad. Sorry. Uh, did, did, did. Sorry, baby girl. Are you that weak? kó ṣàtì ẹ̀nìṣó lọ hospital. mọ́mí ẹ máa wọlé ó máa wà ókè ó máa wà ókè. ṣé kí n má tẹ̀lé yín ni. Mm. ẹ máa wọlé ẹ jà lọ ẹ jà lọ. mr nífẹ̀ẹ́ pregnancy test and run fún ìyàwó yín ó confam pé wọ́n ti lóyún. really yes she's pregnant. Ah. She's three weeks pregnant. Three weeks. <laughs> Congratulations. Thank you very much. Thank you very much. Nǹkan tó kú báyìí ni pé mo fẹ́ kẹ́ tí kẹ́ ẹ̀ madam dada lásìkò ẹ̀ ẹ má jẹ́ kàn ṣe wàhálà o <laughs> ẹ̀dẹ̀ má jẹ́ kó pẹ́ kẹ́ tó wá rẹ́gísítà fún àtìlẹ́yìn ìjọ. congratulations. thank you for the good news. she is pregnant. ẹ ṣe gbọ́dọ̀ láyé láyé kò possible nífẹ̀ẹ́ mi má tún bá mi fi ẹnu ẹ̀ sọmọ ipò fẹ́ fẹ́ ọmọ yẹn fẹ́ ọmọ wo ah, ọmọ wo gọgọlọ fẹ́ fẹ́ ìjọ wo gọlẹ pàdé ara yín ìgbà wọn lẹ́yìn àti ẹni bá bẹ̀rẹ̀ sí ríkà lórí ọwọ́ mi kò tí ì tó gbà kọ́kọ́ rárá àwítọ́ tún lòun lóyún ṣé wọ́n mọ̀ bóyá wọ́n lọ lóyún ni wọ́n mọ̀ bóyá wọ́n lọ lóyún. mọ́mí mọ́mí mọ́mí don't even go there ah Lọ́lá is a very very good ọmọ gidi ni Lọ́lá mi ò ní láti mọ Lọ́lá for a very long time kí n tó prove ẹ̀ fún ọmọ gidi ni ah <laughs> mọ́mí Lọ́lá is staying. you're lying oh. kì í ṣe lójú ẹ̀mí mi and I will make sure of it <laughs> bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mọ́mí Lọ́lá is staying with or without you In a minute ládùúrú gbogbo ọmọ tó wà tán bẹ́ẹ̀ ládùúrú gbogbo àwọn ọmọ kan pàtàkì àwọn ọmọ olóríire àwọn ọmọ alálùbáríkà tí wọ́n wà tán bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ mi ìwọ sọ fún ẹ̀mí wípé ọmọ òṣì yẹn ni wọ́n fẹ́fẹ́ kì í ṣe lójú ẹ̀mí mi. word of correction mọ́mì ládùúrú gbogbo àwọn ọmọ tẹ́ ti lé lọ́dọ̀ mi lọ́lá is staying. whatever lórí gbogbo ètò ìsọ yìí ìsọkúsọ ló ń sọ ok ìsọkúsọ ni gbogbo nǹkan tó èmi lèmi sọ bẹ́ẹ̀ fún ẹ àní o ò lè fẹ́ torí bó ṣe wà that girl is nothing and worthless mi ò kankan lára ẹ. she is not worthless as a matter of fact she is priceless èmi fúnra mi tí mo jí ọmọ yín èmi fúnra mi ni mi ò deserve lọ́la. she doesn't deserve you either bẹ́ẹ̀ so sọ ò lè fẹ́ kò jẹ̀ work. then be ready to lose your only son. ọlọ́wọ́ ò ní jẹ́ kọ́ ọmọ tèmi. okay. and I will not lose you come back here. Ah, nípa ni èmi náà kí ni mọ́mí sọ. mọ́mí ni náà sọ kankan. bébì kí ni mọ́mí sọ. <laughs> Oh, babes jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ mọ́mí mo máa take care of everything I'll handle it I promise you. but baby mo pe mọ́mí like me now. but èmi ni mo matter èmi mo matter so just leave mọ́mí out of this fi mọ́mí lẹ̀. Okay. It's about mom. Okay? Ní ilẹ̀ Yorùbá, téèyàn bá máa fẹ́yàwó àbọ́kọ, ìyẹn máa ń fẹ́ bí ẹ̀mọ́ ni. Okay. Babes, mo promise ẹ, máa work out and everything will be fine. Give me that benefit of doubt, please. Babes, please. I don't know about that. Come on, baby, I promise you it. I'll, I'll sort it out. All right? Let me take you out. It's just a drought. As it is. As it is. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. sọ. Lọ́dún eh, bá dé lọ́dún bá dé kan tó kán níbi tá máa ń gbé tá máa ń gbé sí. Èmi ni mo sọ fún nífẹ̀ẹ́ mi pé kó sọ fún ẹ pé kó wá rí mi. Ṣé nífẹ̀ẹ́ mi sọ fún ẹ wípé òun ní type two diabetes? Ó dẹ̀ sọ gbogbo bó ṣe máa ń ṣe òun fún ẹ and he told you how long I've been taking care of it for him. That's nítorí ìdí ẹ̀ mo sì sọ wípé ẹ̀yin méjèèjì ló fẹ́ kẹ́ move in kájọ máa gbé. nítorí láti ìgbà tí ó ti sọ pé òun fẹ́ obìnrin òun ti ní obìnrin nígbèésí ayé o gbogbo yín kò sí kankan ní tẹ́ bá manage successfully yìí i love you i love you ní gbogbo yín máa ṣe but when it comes to managing health kò sí kankan ní yín tó lè handle ẹ̀ tó bá ti di wípé mo ti fi sílẹ̀ fún any one of you báyìí ó máa di wípé kí bẹ̀rẹ̀ sí ní sáré kiri from one hospital to the other torí tó bá ti di pé wàhálà ti bẹ̀rẹ̀ gbogbo yín máa sọ pé ẹ ní kàríà ẹ máa máa lọ sọ pé ẹ fẹ́ lọ ṣiṣẹ́ tí á wá di wípé màá bẹ̀rẹ̀ sí ní lọ lọ sọ́sítù látàárọ̀ màá lọ jókòó títí di lálẹ́ màá máa sáfòrò ara kiri màá máa sáré kiri màá máa sáré kiri gbogbo yín dẹ̀ máa wà níbi iṣẹ́ mi ò dẹ̀ ní jẹ́kọ́ ọmọ ọlọ́mọ kan kó wá pa mí dànù tẹ́ ẹ bá ti move wá sínú ilé yìí tá a fi jọ ń gbé tí mo ti rí pé yes you can manage it tí mo rí pé ẹ̀yin méjèèjì ẹ̀ ti lè tó ara yín tọ́jú then I can tell you to go but you see for now ah kò possible èmi fúnra mi màá máa manage kàn mí fúnra mi màá máa fojú sí àjọ máa wà ń bẹ̀ torí mo ti darúgbó mi ò lè lóyún sí débi ti fẹ́ bí nǹkan kan kò tẹ́ ẹ lọ́rùn. Ah, ó tẹ́ ẹ lọ́rùn máa. ṣùgbọ́n àmọ́ a máa sáré jaba jaba jaba jaba kiri mo má pa mi mo má pa mi ọlọ́mọ ayẹ̀kọ́ olúwa ẹ̀jẹ̀ kọ́kọ́ mo lu ọmọ ọlọ́run wà lọ́pọ̀ olúwa ẹ̀dá mi. ẹ ló ọkọ mi báwo ni. ẹ eh, ẹ fine aláfíà ni gbogbo wọn wà. ẹ eh, mo ní ṣé o gbàgbé ti àwọn àna ta fẹ́ lọ rí ni. ẹ eh, ẹ tètè máa bọ̀ nílé o. dára dára. Come on. All right, darling. Bye for now. <laughs> Uh. Ẹ́ mọ́mí sọ bẹ́ẹ̀ yẹn fún ẹ. Bẹ́ẹ̀ni, mọ́mí Okay, má worry, rí màá bá mọ́mí See baby, as much as I hate to admit it, hmm? I think she's right this one time. Àbí kọ́lọ́mọ yẹn kárí kò ṣe dáadáa ni. Tí eh, crisis ẹ bá bẹ̀rẹ̀ bá mú wọn tí mo yẹ fẹ́ manage eh, mo tí mo so I'll just suggest that we stay with her for a while hmm? ìgbà díẹ̀ náà ni. Hmm, mo mọ mi dada right and i don't want you to be unhappy. so I bẹ́tà ká jìnnà sí wọn trust me mo okay doctor ti sọ Me mi pé okay. i know you're alright mo mọ̀ alright but baby please take a listen sí wọn okay ìgbà díẹ̀ náà ni it's just going to be for a while. Eh? Should ṣùgbọ́n Joe. Joe, call me. Should we fìpò lè kó pẹ̀lú mi be told eh? I, I don't know I don't know but for you I'll try. Well, oh, thank you so much. Thank you. I love you. Love him on my page, Barry. Thank you. Kisses. Mm. Thank you. I cherish you a lot. Thank you so much. Bye night. Ay. ló wá dùn púpọ̀ láti rí i mi dẹ̀ rí pé mi ló rí pé experience traffic púpọ̀ lọ́nà ọ̀tẹ̀ ń bọ̀ tá bá ti experience ẹ̀ ó ti mọ́ wa lára èyí <laughs> sì ẹgbẹ́ ilẹ̀ ṣàlàfíà lábẹ́yìn náà adúpẹ́ ẹkú rẹ̀. ohun tí ẹ awá fún kì í ṣe nǹkan tó le torí pé kò tún yẹ kí a tún máa beat about the bush now nípa àwọn ọmọ wa ni tí níwọ̀n bàgbà tí ọkọ àtaya ti fẹ́ mójú ara ọ̀pọ̀lọpọ̀ àwa tí a jẹ́ alárinà àfẹ́ yẹ̀bà láti ní ká wá ká wá gba date fún the proper introduction. Mm. Yeah, well. lórí introduction tẹ sọ yẹn eh, it's a good idea i mean ohun eh, <laughs> gbọ́ fúnra rẹ̀ eh, ní ẹ̀ńkùlé ní kitchen gbogbo tó kásákàkiri kì í ṣe mhm. ẹni tí a mọ̀ ni wọ́n sáré kiri ẹ̀yìn ọmọ mi wọ́n sáré kiri ní ẹ̀kúlé yín bí ọmọ wa ni. lórí lọ́sàn yẹn. Mm, mm. àbádàlábà pé ká mú last Saturday of this month oh. tó bá tó òkè pẹ̀lú yín. last Saturday of this month àbí. Eh, ẹ̀yin náà wà òkè. kò lè wá òkè ọkọ mi kí ló dé. báwo ló ṣe fẹ́ wà òkè. lọ́nà òwò kí ló dé kí ló ṣẹlẹ̀. <laughs> mọ́mí àti dádì ìjà ni ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ìmá dikines ni mí ní church wa ṣẹ́dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ìlànà ti church wa kò yẹ kán tiẹ̀ lóyún náà kó tó dìbì pé wọ́n máa ṣègbéyàwó ó yẹ kán jẹ́ ká ní sùúrù tó bá yẹ pé wọ́n ní sùúrù ni ó yẹ kán ní sùúrù fún wa ká ṣègbéyàwó yẹn fún wọn kán tó lóyún àmọ́ ńgbà tí iṣu wọn ti wá tọwọ́ wa bí pọ́ǹsì téèpo wọn náà tuntun wá ta sí wa lára ni mo ṣe ń wò wípé bó ṣe jẹ́ kán ti fúnra wọn lóyún yẹn ẹ jẹ́ kán bímọ yẹn tí wọ́n bá ti wá bímọ yẹn á ṣẹ̀ṣẹ̀ wá ṣègbéyàwó torí ọlọ́run máa mú wa àwọn ọmọ ìyá dójú ti ni ọmọ ni wọ́n ohun tí ò yẹ kán ṣe ó tó knowing the position of your mother in the church. Eh, Yes, uh, point is clear. ẹ <laughs> rà ẹ jẹ́ kàn délẹ̀. lọ́wọ́ tiẹ̀ ti délẹ̀ kọ́lẹ̀ yẹ wọ́n ah, ti ń yá. àwọn ti délẹ̀. ibi tí gbogbo ìlú ti yé mi ṣùgbọ́n èmi àlàyé wọn dáadáa ṣẹ́rìmà ní chọ́ọ̀chì ọkọ àtìyàwó wọn ò lè fi oyún ṣe ìgbéyàwó àmọ́ bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ wọ́n ti wá lóyún sìn ẹ wá ní kó tún bímọ kó tó di pọ́n ṣègbéyàwó ó tún lòdì sẹ́sìn ti christian tẹ́ ń gbé yẹn pé kán wá kán bímọ tán kán tún ṣẹ̀ṣẹ̀ wá ṣègbéyàwó kán lọ lé ọkọ láì ṣe pé ìmọ̀ chọ́ọ̀chì láti bẹ̀rẹ̀ ó ti o ṣùgbọ́n bó ṣe lóyún fún àwọn èyí náà kò ṣe nǹkan kan oyún là ń wo ìkò ètí ìyọ kò sẹ́ni tó mọ̀ àbí ẹ̀yin ti sọ fún yàn ni. no no no no no no àwa la mọ̀. ẹ wo ẹ ṣe rí ọlọ́run nípa làákàyè sẹ́rí bíbẹ́ ṣe gbé ọ̀rọ̀ yìí pa tẹ̀ ẹ̀ tu yẹ́bẹ́yẹ́bẹ́. ẹ wo bẹ́ẹ̀ ṣe dán ọ̀rọ̀ yẹn ní yẹ́bẹ́yẹ́bẹ́ tó dẹ̀ lójútùú <laughs> o tẹ sọ yẹn la máa ṣe. ẹ bá ti sọ pé wà ókè. ẹ wà ah, ókè. inú mi dùn gan ìlàkàyè mm, tẹ̀sí tó gbogbo ọ̀rọ̀ yìí mm. ọlọ́run àdè máa fún yín. àmín àmín àmín o. ó yá ó yá ó yá ẹ̀mí lè oúnjẹ ẹ wá lọ ah, ah, ah, oúnjẹ oúnjẹ kẹ àwa ò lè jẹun ṣé kò jẹun kó tó kú ò lè o fẹ́ ká wà ní ẹ máa rò pé ní ìjẹkújẹ ilé mi kò wà ní ìwọ náà ṣé ẹ bínú ni ilé ẹ ló wà á ti jẹun á ti jẹun ẹ jẹ́ kó jẹun ilé ẹ ló wà á ti jẹun ṣé ẹ máa jẹ ilé mo yóò ní. lóòótọ́ àjẹun kúrò lè àmọ́ tí èèyàn bá débi tínú ẹ̀ ti dùn ó ṣeé ṣe ké. oya ah, ah. ah, oya come on. Eh, eh, eh, èmi gan máa gbé wáìnì wá lọ́dọ̀ tèmi àti yín àti ẹ̀rẹ́. èmi wà òkè. lọ́lá lọ́lá kí ló ṣe ẹ́ I mean you've been acting very funny látàárọ̀ are you okay? sọ̀rọ̀. I mean, Lola, come on. Oh, lè sọ fún mi pé kò sí nǹkan Come on. Okay gbogbo nǹkan tó bá ń hùn i mean what you're supposed to do is kó pè mí kó dẹ sọ fún mi ah, babes ó ṣe mí and i will apologize you know me you mean so much to me you are my joy you are my all i mean you are everything i have come on baby i'm sorry má bínú mi tí ẹ fẹ́ mọ nǹkan tí mo shisha ṣáà má bínú sí mi mo fọlọ́run please come on ìwọ kọ́ ló ṣẹlẹ̀. Hmm, ta ló wá ṣe tó bá dá mi lóhùn náà má tọwọ́ bọ̀ bí o má tọwọ́ bọ̀ bí o. I'm not in the mood for this stop. come on ṣé bí mo ti bẹ̀ẹ́ kí ló tún kù. stop it. o lè sọ pé kó o o rí bàbá tantrums mọ́mì ti ń play àgbàlá ti marry. this few months has been nothing but hell. my mom right. Babe, more understand. You Please. can't possibly understand. I understand. No, you can't possibly understand because we're all frustrated. So all you understand. Tí bá sọ fún ẹ understand, believe me. All right? And um, I want to assure you pé ìgbà díẹ̀ náà ló kù. Mo fọlọ́run bá bẹ̀rẹ̀. Please just give me a little more time. Mo promise ẹ pé gbogbo ẹ máa wá sorted. And to bá dẹ̀ few people will lè more. Let's move out. Jẹ́ ká lọ wá ibìkan ká and let's go. Honest, I want you to be happy because I love you. Your happiness matters to me. Don't let us do that. Yes, let's do it. To start with, only reason that we agreed that was step I know, but this is getting too much. I know, and that reason has not been accomplished. I'll just manage so that Mali the study but she manages. Are you sure you can cope? I oh, don't know, I'll just try. Please, babes. I beg you, if you say so, fine. But I need you to be happy all through. Dr. Yolong, Obe. You know I love you. Hmm? Is that okay? Are you sure? Then put a smile on your face and give me the usuals. Come on. Come on, baby guy. Come on. Give me the user. What is it? What? Are you okay? Have this. Lady. What? Have this. Ẹjọ́ kò mọ̀ mi. Pẹ̀lú What? Kí ló ṣẹlẹ̀? Kò sí ẹni tó ti tẹ̀sítọ̀ oúnjẹ yìí. Ọṣẹ́ wà lóúnjẹ yìí ẹ tẹsẹ̀ dájú ṣọ ọmọ búkì fẹ́ pààyàn ni. sọ fún yín pé kẹ́lẹ́ ń dá búkì padà. ẹ tẹsẹ̀ mọ́mí. owó oúnjẹ owó oṣù ẹ oṣù mẹ́ta ló máa lọ sí. búkì are you alright? ó ní òpin ni tí wọ́n ṣe wá léṣe ni kí ló tó bọ́ ṣẹ́ sóúnjẹ báyìí. wíkọ́ ni mo ṣe é. Lola, How come? Mo lọ sọ́jọ́. Lọ́lá kí ló ń ṣe ẹ́ náà? Kí ni nǹkan tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Níjọ́ ni o ṣe oúnjẹ iyọ̀ bàjẹ́. O ṣe ní magi finish ẹ̀. Eléyìí o tún kú ọṣẹ sínú oúnjẹ. Ṣó fẹ́ pa wá nulẹ̀ yìí ni? Tó àmì tí o bá fẹ́ dáná kó fi iná dídálẹ̀ náà. Are you okay? Only for me. You have to shout. I'm gonna not the whole condition to one. I think your move should understand this. ṣé èmi ò gbóhùn rè ni nígbà tí mo wà nínú oyún ṣé mò ń da ọṣẹ mò ń da magí mò ń da ayọ̀ sínú oúnjẹ fún ẹ ni àbí mò ń rò màlà fún ẹ tó ní kókó what are you saying. it's okay it's okay. I don't understand her. ẹ wo but this is this is bad. ẹ wo ẹ jẹ́ kí n máa lọ. ọmọ tó máa ṣẹlẹ̀ ọkọ mi ẹ jẹ́ kí mi bí ẹ dáná mi bóyá kò ní sùúrù kò jẹun tó máa lọ wọn náà mọ condition you have to aid. bóyá ó lọ sí. ẹ má wọlé mọ èmi ò lè dúró láti ẹjẹ kí n máa lọ. ṣé o wá gbé wá sọfíìsì. àwọn onímọ̀ lọ fún mi ní ìkànnì. ọ̀rọ̀ ìdánilá lọ́wọ́. ìgbà gbọ́dọ̀ dẹ́kúgbà tàbí kí lè ń bá sọ kí ìyàwó tó lè ṣe lóko kò lè ṣe dáadáa jù báyìí lọ bára jáde àtàtà everything kí n ṣe mí. baby má bínú fún nǹkan tó earlier today i'm sorry but if I kọ́ mọ̀ pé possible náà kí mi náà da ọṣẹ sínú oúnjẹ. It's not possible. Any any come with me, It's okay. It's okay. Um, I'm not sorry. I mean, I think I overreacted. I shouldn't have shouted at you. It's okay. I'm so sorry. Please forgive me. Okay. Sorry, baby. Sorry. Sorry. I don't know about Abishu. Okay. so sorry. ní ṣúdúdúdú ojú dá wáì ojú dá rántí ọjọ́ ti sùn. mo ti yan gínígíní yan gíní ṣèkà lọ́jọ́ kan afẹ́fẹ́ yẹn fẹ́ fura díẹ̀ torí ẹni finá sórí òrùlé sùn òun gangan ò sùn. ẹni sọ́kọ̀ ṣe ìwọ àdúgbò ṣe ìwọ ṣe kiri ọ̀rẹ́ rẹ̀ sí rò yẹn. káwọn bá ṣe tiwọn níbẹ̀ yẹn. Bọ́lá, jọ ṣó o bá mi rí dọ́kúmẹ́ntì kan rätt bra. Ja. Ilé iṣẹ́ ọkọ̀ Ògbéwálé. Yeah, Ògbéwálé. Bọ́mí ò lè rántí precisely ibi tí mò ń gbé sí. Gbogbo inú wọn dùn fún bíi. Kò sí ìrọ̀. Oh, thank God. Will you just shut up? Lọ́lá kí ló ń ṣe náà? O behave On lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Are you okay? I don't understand. Kill me. Oh, now you're pretending as if you don't even understand what I'm saying. No. You don't? Okay. Oh, ní document rí àbí. no. oh ṣé kò ń ṣe the same document tí mọ́mí sọ pé kò tọ́jú rẹ̀. mọ́mí ò sọ pé kí n tọ́jú any document. Hmm. I I, I don't understand any of this. Wọ́lá okay báwo ni document ṣe lọ́wọ́ mọ́mí dẹ̀. I wouldn't know. you wouldn't know okay ghost kan ti ń wọnúlé tó ń gbé document á lè gbé wú lọ sọ́dọ̀ mọ́mí right. you don't know about that. o mọ̀ tó mọ̀ kó tó ń sọ ìyá ìyá mi parọ́ nìyẹn o. This is not right. Oh. It's not. Why is mommy being parọ́ kan tí mo ṣe mommy? To bá tún sọ pé mommy being parọ́ mo being bínú fọ́ etí ẹ̀. Why it's not nice of her. Keep quiet. Ìyá tèmi being parọ́. You need to be very careful with me. Extremely careful with me. If not, ó máa pọ́n àbùkù. Gidi. And I mean it. Ṣojú dọ́kímẹ́ǹtì yìí náà lọ. Hey. <laughs> lórí documents lórí nǹkan tí mo tiẹ̀ mọ́wọ́ tí mo mọ ẹsẹ̀ ń pa. wọ́n mi ẹ̀jọ̀ torí ọlọ́ kí ni mo ṣe fún yín gangan kí ni mo rà nínú báyìí tí mo sanwó kí ló dé àgbà tí mo ti fi ọmọ yín báyìí mi ò rí dùnú kan látàrọ̀ dàlẹ́ rí kí ló ṣẹlẹ̀ gan kí ló dé what is it. mo gbádùn sára ẹ ya ṣé wọ́n kọlù ẹni àbò kọlù yìí àbí nǹkan kan ń jẹun lórí ẹ kó má yẹ pé nǹkan ń ṣe ẹ kó má yẹ pé ń ṣàìsàn are you alright bóyá mo wà alright bóyá nǹkan kan jẹun lórí mi bóyá mo ń ṣàìsàn or what not lórí ìtẹ̀kálẹ̀ yẹn we will know very soon ẹ jẹ́ sọ fún yín bó tẹ́ jẹ́ pé bó ṣe ṣẹ́yìn ni ìgbà tẹ́yìn marry I'm very sure you won't be in this house by now so why you bent on frustrating my life why so you know gbogbo tantrums ẹ ṣe ń fi iyọ̀ sínú oúnjẹ mi ẹ ṣe ń fi eh, over salt eh, over maggi everything gbogbo ẹni mo mọ̀ and I have the proofs. if you don't desist from the act, I will expose you. And please, please, you can try it again. Are you threatening me? Oh no, I wouldn't do that. That would be rude. I am daring you. So please, do it again. <laughs> oríṣiríṣi dírámà àti ẹ̀wọ̀n pátá lórí tẹlifíṣàn òun náà tó ṣe tiẹ̀. Hmm. lọ́nà mo bí mo ṣe lè bí mo ṣe lè unsee everything tó ṣe idiot. Hey, baby. Don't touch me. What is it? Just leave me. I want to be home with you, man. What the hell? Things ah, are hard and I don't know. I ain't gonna be here Uh, Lola, how are you, darling? She's darling pẹ̀lẹ́ èmi àti ẹ tó bá di lọ́la alábàárà lọ́wọ́ we go to the mall uh, there's this woman I see all the time eh, tí mo bá ti lọ sọ́jà ìnà ó máa ń wọ gown pẹ̀lú oyún ẹ̀ ìnà ó dẹ̀ máa ń really look good beautiful ṣọmọ àwọn maternity clothing yẹn ló máa ń wọ̀ so mo ti wá béèrè lọ́wọ́ tó wá sọ bí tí mo ti máa rà so I'm taking you to the mall tomorrow so that you don't go on wearing all these bomb shorts and you know, I need to change your wears. You know, mo you could bóyá tó bá wọn maternity gown yẹn those beautiful ones Yeah, my better àwọn eh, bum shorts and t shirts ilé eléyìí sìn ìzáídà kó mórí ọmọ yẹn tẹ̀ tàbí kó pẹlẹbẹ ọmọ àwọn ọmọ tó rí wọn máa ń wọ́ lọ́ọ́ máa jà so my darling so tomorrow lágbára ọlọ́run so get ready. Yeah, I hope you like it. <laughs> tó bá di lọ́la just go for the shopping. all right darling now I'll call you tomorrow lunch.

Lola Babalola. Yes, I said it. Sorry, mi ò rò pé mo Ah ah, come on. Amy or ọ̀rẹ́ Bùnmi Babalola Tola see you now. your cousin. Oh, that's my cousin. Yeah. Wow. Ah, but still, I can't really place the face. Ah ah, Actually, my máa ń school nígbà yẹn ni now. And then, Really? Wow. Recently, ló sọ fún mi pé òun masters in criminology, which is good. Ah, that's true. Otoni, thank you. Thank Proud you. then, everything. How adúpẹ́. yeah. thank god báwo lẹ rí kí n báwo ṣe. oh work is fine uh, if you don't mind after your shopping jẹ́ can n ṣe dem food bí oh i appreciate well o uh, as a matter of fact èmi àti mother in law she's over there. oh really. so I will not lọ́ máa food bill. Mm, but nice i appreciate. Bumi ńkọ́. Yeah, it's fine. It's been a while. He's out of the country. Over in US, but he's doing fine. Oh, that's true. Ó sọ fún mi chat last time in WhatsApp. I hope he's doing fine. Of course. Uh, why don't you just do a selfie? Let's do a selfie. I mean, for all time's sake. Let's it clear. Okay. Hmm? I'm smoke Can you press it? Okay. Okay, place it well. Okay. Is it okay? One more for safety. Okay. Okay. Well, if you don't mind, can I have your number, please? Okay. Okay, that's it. All right. So, my be later. Okay. Thank okay, bro. Yeah. All right. Um, come on, come on. Oh. I'm able to oh. get like two or three. Yeah, oh, nice. Very yes, nice. I will love them. Yes, very nice. Thank yeah. you. Yeah, get hello. Okay. Yeah. Okay. Did you say mm, I think so. A sì máa gbà wọ́n létà. Nǹkan tó ń pa tẹ́tí àtìkọ́. Ok ó ga ọkọ ìyàwó báwa ìyá pẹ̀lú kọ̀ǹdíṣọ́ ni ó yẹ kó mọ̀ pé ó yẹ kó tètè máa sùn iye àbẹ́sítà kò sí yẹ kó ìwà hàn kẹ máa rojọ́ tẹ̀lé ọ̀rọ̀ yìí ìdá ó yẹ kó ti sùn bàdá lè ní láti dìde dìde. bàbá kò kú jẹ́ kíyàwó ẹ̀ lọ sùn. Ah, by now she should be in bed. Yeah, the, the, the, you know, she has to do early today. Okay. Then kó dẹ̀ gbọ́dọ̀ relax dáadáa kó tó tó jí láàárọ̀ ìjọ kejì. Mọ́mí ẹ̀ wá ẹ̀ wá ẹ̀ wá wá kí nìkan tó ń ṣẹlẹ̀ gangan ṣe ẹ ti ẹ̀ ní ti tèmi rò mọ́ lọ́lá lọ́lá lọ́lá nìkan ni. Eh, you know I love you and you're not a baby but eh, orí bébí mi tó ń bọ̀ yẹn àfi bí ìwé yìí kó ṣáà máa jà bọ́ kó máa fẹ́ eh. ẹ jẹ́ rọra máa bẹ́ẹ̀ I'm jealous. I'm jealous. I'm sorry o fẹ́rẹ̀ wàhálà ti. <laughs> Ṣé ẹ <laughs> gbé bébì mi kó lọ kó lo oògùn ẹ o ṣó ti jẹun ṣá. yes ma'am. ara dàbí. Yeah.

please help me please help me ẹ ní special please help me ìyàwó mi. ẹ ní ọ̀gbìn bá mi lọ́wọ́ mi kà gba wáyé kó gba kó gba wáyé kó relax. Um, Hello, sir. Yes, sir. I'm I'm sorry, sir. I uh, my wife just um. I'm sorry, sir. I, I'm I'm going to be in the office soon, sir. I'm I I I'm prepared for it. I yes, sir. From your office? Yes, my boss. When the presentation fún àwọn tó yẹ kí n ṣe láàárọ̀ yìí àwọn tá a dẹ̀ fẹ́ present fún wọn ni wọ́n ti Amen. I all right all right nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ sí nǹkan tá a máa ṣe ni èmi ò níbi kankan lọ i will be here with her ìwọ lọ sọ́fíìsì tó bá jẹ́ pé kàn rí ẹ kó explain because o ò rí opportunity àti explain dáadáa báyìí so tó bá dún face at least wà lè explain better. dadi dadi ọkọ mi ò lè síbẹ̀ yẹn i mean ohun tí tí tẹ mi tí mo ọkọ tó ṣẹlẹ̀ sí ọkọ mi ò lè sí mo trust yín dadi but. I'm your father. Huh? It's is well. Hmm? Oh. Don't worry. Don't worry. It's is well. Don't worry. Hmm? I'll be here. Kò sí nǹkan tó máa ṣe. Hmm? Kò sí nǹkan tó máa ṣe. Tó bá ti dọ́fíìsì gbàrà kò pè mí. you understand? So don't worry. Don't worry. Don't worry. I'll be here. She will be fine. Mo ní máa dúró tí. Hmm? Don't worry. Don't worry. Over here. Yeah. Oh, Mr. Williams. Yeah, I'm in Wọ́n wà ní ward three. What three? Yeah, ẹ̀ eh, kẹ́tọ́ lọ dókítà sórí kẹrẹ àwọn. Kí ló ṣẹlẹ̀? No, kò sí anything. Sọ fún mi, sọ fún mi, kí ló ṣe ìyàwó mi? Kò sí nǹkan kan nù, kò sí anything. Wọ́n wà okay. O sọ? Yeah, wọ́n wà okay. Kò sí anything, sir. Mr. Nife, I'll be sincere with you. Okay. ẹ ti stress ìyàwó yín jù o. Ah, stress. Ah, stress yẹn ti pọ̀ jù nígbà tí wọ́n máa gbé wọn débí láàárọ̀ condition wọn critical gan. oh my god mi ò stress ẹ mi ò stress ẹ. mo dẹ̀ máa ń wọ́n ní ìgbà tí máa check bp wọn wọ́n read one eighty hundred. eh which is way too much. in fact èmi gan láti take step immediately láti take care wọn ni. doctor mi kì í stress ẹ mi jẹ́ kó ṣe wàhálà honestly. sísá nífẹ̀ẹ́ ọ̀rọ̀ yóò yẹ yín kó ń ṣègbà tí a bá ní kó máa gbẹ́rù àbí kó máa rìn kiri náà ṣe máa wà stressed up psychologically emotionally wọ́n lè wà down and these are things tó wà very important fún stage tí wọ́n wà yẹn she must be happy. Well, the deed has been done. What deed? What deed has been done, doctor? What, what's wrong with my wife? Yeah, one of these baby. Damn. <sighs> ẹ máa ẹ máa ní ẹ máa take heart she lost the baby. But, I try. But how is she? She's fine. Very fine. Wọ́n kàn need rest today ni. Ó ti tó ọkọ mi. Ẹ̀sìn yóò wù lọ lọ́hùn. Eléyìí tó ṣe yìí lágbára Ọlọ́run á ṣèyí tó dáa me fún ẹ. Hmm? Mi ì fẹ́ kó gbé yẹn sọ́kàn rárá rárá rárá ni ọlọ́run ló mọ òun ló mọ ṣíṣe ẹ̀ òun ló mọ ìdí tó fi ṣe é bẹ́ẹ̀. mi ọlọ́wọ́ kì í ṣe mí ọlọ́wọ́ kì í ṣe mí ọlọ́wọ́ pa mí lọ́mọ kó tẹ́lẹ̀ kí ọ̀rẹ́ mi bí. ó dá ó ti tó ó ti tó. Thank you. Ramu. Bàbá mi. Bàbá mi, báwo ni? Bàbá mi. Báwo ni? Mo àdàdà. come on. It's okay. It's okay. It's alright. It's alright. It's alright. Ọlọ́run á fún wa me. I'm á ṣe mí fún wa. Àmín. Ọlọ́run á ṣe mí It's okay. I beg you. Please. Tẹ́mi náà sọ fún ẹ lọ́pọ̀ ẹ̀ sọ́ọ̀sì. Doctor ẹ kú tọ́jú. ṣe yà ọkọ thank you so much. ẹ ṣe omi mo dúpẹ́ ẹ kú tọ́jú mi. ọlọ́run ló ní gbogbo ọpẹ́ báwo lára wọn sàn. ẹ ó gbàyà. ẹ má wọrí oògùn tí mo fún ẹ ṣe òbí fine tó wọn máa sùn mọ́jú tílẹ̀ bá máa fi mú ara wọn máa ti balẹ̀. ṣe ti gbọ́. all right thank you very much doctor. mo appreciate doctor. thank you so much. ọ̀làdẹ ọ̀làdẹ ṣé wọ́n mímí ti wá bí. Ah, èmi ò rí wọn ò rí wọn wọn dádì ẹ ni wọn wá bí wọn dẹ ti lọ eh. mm, dádì wá bí wọn ti lọ lẹmí rẹ mú. it's alright bóyá àwọn náà ń bọ̀ lọ́nà ni ẹ̀yin mọ́mí ẹ̀yin wa máa lọ lé ẹjẹ́ kí mi dúró sí ẹ̀yin àti fẹ́ràn mi lè máa lọ. àárọ̀ ah, jẹ́ ká wà dúró owó tó máa lọ bí iṣẹ́ jẹ́ ká dúró. Eh, ah, mo ti ṣàlàyé fún wọn bí iṣẹ́ pé mo lè má wà lọ́la eh, kó rẹ̀ ìyàwó mi so ẹ má wọlé mo ti take care ẹ̀yẹn lọ lé lọ síbi. ẹ ká wà lọ́jọ́ wọ́n ti fún ẹ láyè. wọ́n ti fún mi láyè wọ́n ti fún mi láyè ẹ jẹ́ kí wọ́n lọ drop mi. àwa náà ti dìde láàárọ̀ náà ah. kò ní ìdí tó kọ ẹ̀ hmm? kọ ẹ̀ má fọ òní kan lẹ̀ àgbà mélòó la máa fi ta kẹ̀kẹ́ kẹ̀kẹ́. ẹ ṣe mọ́ mi. ẹ ṣe mọ́ mi ẹ ṣe káàmù. okay. báwí á kú báwí ọ̀nà ọ̀run là ń lọ kí ló dé tàbí kú freaking sòótọ́ kalẹ̀ kú dànù sábìámọ́ lẹ́yìn yìí mọ́mí mo ní sábìámọ́ ní yẹn dá mi lóhùn lọ́lá ṣubú tó tó yẹn ẹ̀dẹ̀ jókòó síbi ẹ̀ pariwo pé pàjápàjápàjápàjápà oṣù kan ó mú yín lẹ́sẹ̀ kí ló dé náà kí ni nǹkan tó dé sẹfẹ́fẹ́ mi fúnra yín ni ọmọ yẹn ọmọ yẹn wọ́n ti sọ lọ́sítù òkè tó yín ọtí ní ẹ̀yìn lẹ́jọ́ kọ́ ní miscarriage yes pàlẹ́ balọ́ọ̀fù balọ́ọ̀sì bójú òun bàbọ̀ balabala ló máa wò náà. yes emotional stress dem fi on. ẹyin ni ẹyin ni shut up. ẹyin ni maa yẹn and I know what I'm saying. what emotional stress am I this is unfair. ṣé mo ní kó fọwọ́ That's bí mo ní me yes dad. how dare you say to your mom like that. you're shouting to your mom. let me talk woman. kí ló ṣe. how how dare you talk to your mom like that. Uh-oh. What's wrong with you? proof kí ni bá ṣẹlẹ̀ ìyá ẹni nìyẹn ni you have to be very careful. Please go to your apartment. go to your apartment. ṣubú mọ́ tara ẹ̀ kò gbẹ́rù ẹlẹ́rù dání kò fà kò fà tiẹ̀ lọ́wọ́. ǹjọ́ mọ̀ pé o tọrọ lọ́mọ ẹ sọ. o tọrọ ti bá wọn. oh yes ọkọ mi ní ìsọkúsọ. òun ò kàn ní right láti sọ ni. ọkọ mi bọ̀ what did I do? Oh. mo add pátápátá bí mo ṣe ní kí n dìde ní pátápátá mú mi lẹ́sẹ̀ i mean ìgbàdánù létà tó wá change to muscle pole mi ò wọ́n sá ṣé nígbà tí màmá dẹni ẹlẹ́ni mi ní ju tara mi ni tẹ́mi èmi náà lè gbàbẹ̀ kú mo lè gbàbẹ̀ lọ́nà. ṣé bàbí àmọ́ ni ẹ ọmọ ṣubú ṣé bàbí àmọ́ ni ẹ. I was going to start. oh let me just talk. tó bá jẹ́ nífẹ̀ẹ́ mi ò ṣubú kó jẹ́ pé lásìkò yẹn wọ́n gbé pop sí ẹlẹ́sẹ̀ wàá rápálá wàá dìde wàá ẹgbẹ́ abiyamọ ni ẹ ọmọ ọlọmọlọmọ yìí wọ́n tún wá gbé lọ hospital láti àná pajápajá ẹ refuse láti lọ lára ẹ you did not go there neither did you call her. i'm still working funny ṣé mama ti rọ lọ sí hospital ni. Ah, ah. this is unfair. I called you did you not see my mail I called you mo pe mo pe nífẹ̀ẹ́ to know because ṣe ni pajápajá yẹn gbà tó wọ́n tó wá jẹ́ ìsìn mọ́sùpù bí mo ṣe ní kí n dìde torí pé mo fẹ́ sáré dìde òun ló jẹ́ kí pajápajá mi lẹ́sẹ̀. ṣòro problem tí mo ní pẹ̀lú ẹ̀ ni wípé you talk too much nítorí pé o ti o ti nígbàgbọ́ pé tiẹ̀ nìkan ló máa yẹ ọ̀rọ̀ tiẹ̀ nìkan You can continue like I don't like the way you people are making Lọ ṣe àtúnṣe. Ṣé me. ni? It is either you go to the hospital or you call the that girl that girl. Kò Hey, é. me now ṣe mí náà and I'm not ṣé mi ò láìpẹ́ ẹ me. I like her. I mean, what do you want me to do? Daddy, thank you for being truthful. Thank you. Ẹ ṣe. It's okay. Ẹ ṣe. It's okay. Wow, wow, wow. This is so nice. Wow, babe, come see this, babe. Oh, my feet me go long. This is so, I love this. Look at this. Ah, wow. I oh, nice. love it. Oh, my, oh, my really fit me. I love it. Yeah, I really love it. It's so nice. I love it, gone. Yeah. Wow. But I love it. Babe, like I really, really love the style. Oh, really? Hello, Mara. You love it? Yeah, I'm a lover. Mm. I really love it, yes. It's really nice. Wow. You love it, Jumilo. Ah. wait, <laughs> wait, wait. Don't tell me you're... Yes, I am jealous. Come on, don't be a babe, Joe. No, I'm a baby. Tell me. <laughs> Because we observe pé most. sùn, mo ṣáà dá sùn látàárọ̀. Fọwọ́kàn mi ò ṣe kankan. Tí wàá the next thing tó máa wow, we love ẹ̀ gan. Mo love ẹ̀ baby. <laughs> Wait now. But, mm-hmm. okay. Mm, of course you know I do love No, I don't. What? akọ́mọ̀ kẹ́hìn ṣe bí ọmọdé. Wá tó ń tó wà lórí nóòtì tó lọ fi yọ sí jọ. simple home training kò sí kankan tó fún yín rárá. jẹ́ máa kí ni mo ní kó fi sí ní sí àbíyọ̀ mo ní kó lọ fi yọ sí kan tó ń ṣe. irú àwọn èèyàn játijàti ẹranko ò lélẹ̀. wọn kọ́ yín ní kankan níbi tẹ́tí bọ̀ rárá ni iyọ̀ díẹ̀ ni o. ibi ìsìn lè jù ìṣúdá. ẹ ní ẹ ní ro ẹ ní ro tẹ ẹ tẹ fi yọ sí. Ah, ah, ẹ pẹ̀lẹ́ lá fún mi. màá bẹ̀ bọ̀ ó sẹ́yìn. Okay. You need to tell me, as in tell me, because lẹ́ni mi ò rò pé o ti sọ fún mi lẹ́ni kò lọ mi. Òun <laughs> bá òun bá òun bá star jowú. Mo lè buy anything jowú. <laughs> Tell me you love me. Okay, I love you. I didn't hear that. Ah. Oh God, I love you. Oh, so sókè as in mi ò fi ilẹ̀ as in only ní bó ṣe máa sọ love me tí mo dẹ̀ máa mọ̀ tó máa sink into me. Even now. Yóò gbọ́ dáadáa. Ah. I love you. I love you. I love you. I love you. Say it well. I I do, I don't. Okay, I love him mo, but you and me. ò too bad. mọ́. Èmi ò tiẹ̀ love time o. Eh? Mo love. Kí ló love? Ìwọ ni. Tell me you love me, baby girl. I love you. So and I love you <laughs> more today. Thank you so much. I love you. Ah, oh, so fún mi dáadáa. Ta ni Bukola ni. Ah, Joy Killer ni ọmọ Bukola yà ń tẹ́lẹ̀. As a serious. Kí ló dé? Mọ́mí lè rán mi sáǹtì lọ́lá wọ́n ní pé kí n sọ fún ọ pé kó máa bọ́ kíchìn kó bá wọn ṣiṣẹ́. ókè ó ń bọ̀. ókè pa. Oh. chill chill chill ṣòfin kò strong enough láti ṣiṣẹ́ of course i can manage. Sure? i can manage. Mm. Mm. àjọṣe kí wọ́n jẹ́ ni. no don't worry no wa okay. Are you sure? Mm-hmm. I can come join you. No, no, that will be necessary. But why do you prefer to compose or love come for me? wait lórí pa n check style rẹ sọ pa lọ style. náà mo kàn fún yìí pé ìyẹn ló máa satisfy me enough. tí máa fi ṣọ́ọ̀pù love me ju style lọ. máa ronú nǹkan tó máa compose you know torí yẹn ni máa gbọ́ sùn màá mọ ẹ lọ sí studio wà wá kọ́ fún mi mo fẹ́ sweet love song you know i'm in love with you baby girl. kò lè boníṣẹ́ rìn nìyẹn o àbí kò ṣe pé ìyàtẹ̀jọ́ débi ni kò lè rìn nìyẹn o. ó ti ń bọ̀ bí ṣe fò wọ́n sí ìlànà ó lè ṣàlàyé. Búkì fi tó ṣẹlẹ̀ wà lọ bá mi gbé lùbọ̀ jáde nínú stọ̀ ó máa ro àmàlà fún mi. ẹ ti ní irú ẹ̀bà tẹ́lẹ̀tẹ́lẹ̀. ìgbà tí mo dẹ̀ ní kó ru ẹ̀bà ńkọ́ mo dẹ̀ ní kó jẹ́ kó ru àmàlà ṣé mo ní kí wọn náà má rẹ̀ bà tó fẹ́ rò mo ní kò jẹ́ kó ro àmàlà what is wrong with you. ṣé kò ṣe pé mú fóònù ọmọ inú kíkì bí rárá torí ìgbà yẹn lẹ máa mú fóònù wọlé before you know it sí gbogbo léyìí sí bó ṣe tóbi tó yìí ẹ máa ẹ máa ẹ máa sún lólu ẹ lórí ni torí ẹlòmíì ọmọ arun gún ni. àwa lọ sínú stores wàá lọ gbé èlùbọ́ jáde pẹ̀lú ìjọ èlùbọ́ jọ torí Ọlọ́run tó bá bá mi lu àmàlà yẹn wàá kọ́kọ́ bá mi jọ kó tó di gbogbo àrùn nígbà mi máa ní gbèsè ti lóyún bá mi jọ ìwọ tó bá dẹ̀ ti gbé kalẹ̀ kó wá bá lókè mo fẹ́ rán iṣẹ́. sori gbẹgbẹgbẹ gbẹgbẹgbẹ. Oh my goodness. What's this? What? tí mo fi hàn this is how to pay me back. I, I, I can't. this is how to pay me back right. I I should ìbéèrè lọ́wọ́ ẹ̀yọ̀ ọkọ mi a ní kí ló ṣẹlẹ̀ kí ló what is it what's the problem. mommy? mummy Lola cheated on me yes she did. she did what. She did. you. ha. Shut up. Eh? no ẹ kó kí ló wá sun báyìí sí o ṣé tó àbí ọ̀tọ̀ i told you mo ní ọmọ yìí kì í ṣe kò ń ṣe housewife material mo ti wo gbogbo gìgísẹ̀ mo wọ̀ kọsẹ̀ jayé ẹ̀ mo rí pé ọmọ yìí kì í ṣe ọmọ tẹ̀yàn mú wálé mo dẹ̀ fara sọ mo fẹ́nu sọ mo fi gbogbo ọ̀nà sọ fún ẹ so that you can understand that you can't bring this girl home but you did ẹ ṣó tó ń sìn ṣó ti wá rí ìsìnkú nínú ọ̀bì ló lọ mú wálé ẹ ìwọ ah, o tún ṣàgbèrè mọ́ta rẹ̀ ojú ọkùnrin máa fọ́ ìwọ yìí tí mi ò tí mọ tọmọ mi rí inú ẹ̀kọ́ tó fi fẹ́ àwọn kan tẹ̀ tún ó tún ṣàgbèrè ó tún ṣe panṣágà. prostitute. bẹ́ẹ̀ni aṣẹ́wó ni. wàá kó ní tí ẹ wájú. o ní sẹ́pẹ́ máa kọ́ ni wàá sẹ́pẹ́ frustrate wàá kàgbà kò. orúkọ tí mo ṣe fún ẹ. aláìmoore ni irú wọn aláìmoore ni kò ní ráàánú gbàlagbára ọlọ́run o ní ràánú ènìyàn ò ní rí tọ́lọ́run ọba get out. get out. I didn't do get out. get out. mo lè ṣe ọmọ mi ò sọ fún ọ wọ́n máa ń pretend ni wọ́n máa gbogbogbò má ké má ké ẹ̀kẹ́ o tẹ̀ máa dúpẹ́ pé tètè bẹ́ ṣe tọ́lọ́run tètè pọ̀nà tọ́lọ́run tètè pọ̀nà yẹn o.

Okay, mom. What's up? Oh, I follow me. Yeah, follow me. Bye. Look at him. That's fine. Oh, ẹ ṣe mo dúpẹ́ àdúrà lọ́dún yẹn. Àmì I'm kò tó pẹ́. Ẹ ẹ́ mo rí pé wà tí mọ́mí fẹ́ lọ sọ́jà tẹ́lẹ̀ ni. Mi ò ti lọ o lẹ́yìn tí mo then movie rí um, driver wọn níta ó dẹ̀ ṣọ́ọ̀pọ̀ ti lọ. mọ́mì ti lọ mọ́mì tó tele pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn lè jáde kọ́ tiẹ̀ má mú dráìvà lọ ọlẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó yẹ mí náà lẹ́nu mọ́mì ń Mommy, lọ́sìn yìí wọ́n dá jáde. wọn dẹ̀ kí ń dá jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀. mọ́mì ń dá jáde tẹ́lẹ̀ wọn ò lè jáde kọ́ má mú mi not even with the driver. kódà wọn ò lè jáde kí wọ́n má gbé dráìvà lọ. láti bí ẹnu ọjọ́ mi náà mú mi. wọn mm. máa ń dá lórí Okay. All right, you Bí yóò kọ̀ wọ́n kọ́ dájáde lẹ́nu. Hello, babe. What's up? Yeah, I'm good, I'm good. Um, just a quick one. Joe, mo fẹ́ kó bá check nǹkan ni. Yeah, yeah. I need it ASAP. All Thank you very much. Yeah. aláwọ̀ ni to go, àti to that. kéèyàn wà nílé kọ́kọ́ ìlú bá balẹ̀ kọ́dún ẹ̀rẹ́ torí wípé kí nígbà tó tó bóyá kí mo sọ̀yọ̀ kọ́kọ́ lé mi kí ni gbogbo wàhálà ilé ilé báyìí tó tó máa fẹ́ pè lórí inú ilé mi ní àìsí pé mo wà nílé onílé tó bá dẹ̀ sọ pé kí wọ́n má wà nílé sí kò bá kọ́ bá abẹ́gbẹ́ wọ́n á pé wọ́n kọra wọ́n á wọ́n nílé àwọn ọmọ òṣì àwọn ọmọ wèrè tí wọ́n tún tún tó bàbá ọkọ ọlọ́ máa tẹ̀ kẹ́hìn ọlọ́kọ ṣé wọ́n fọmọ iṣẹ́ pẹ̀ fún mi lọ́kọ ni ah, kí ló fọ́ ṣé fọmọ iṣẹ́ pẹ̀ fún mi ni tó bá ma di kàrangídá káwọn tó ní kọ́ máa mú lọ ọlọ́ọ̀lọ́ṣì ni búkì ni. Ah, jẹ́jẹ́ jẹ́jẹ́ kí wọ́n má lè gbẹ́rù sínú yàrá inú yàrá mi lẹ́rù wà ṣé mo gbélé lórí ni tó fi dun tó wá ń gbà mí sọ pé òun gba òun kó lọ sínú dustbin. kí ló kó lọ sínú dustbin. ẹ mo kọ́ àwọn ẹrù kan jọ nínú nínú yàrá mi n bá dẹ̀lé okòó wá tún yàrá ṣe o iyì tí mo tẹ̀ kó tí mo rọra kó jọ síbẹ̀ ẹ jọ torí ọlọ́ṣẹ́ jọjọ dọ̀tí lójú ẹ̀ ní nínú brown envelope ṣọjọ dọ̀tí ni. ṣó ti da dustbin nù ni náà mo fẹ́ lọ wò tó bá mọ mi kíwèé yẹn kó lọ bí kí lè lọ́tọ̀. ẹ bá kọ́kọ́ lóhùn fún rẹ̀ kó lọ wò dọ́jú ẹ jókòó máa lọ bá yín wò ẹ jókòó máa ló bá yín wò. àbẹ̀wò gan tẹ̀lé wà lágbo ilé ìbáyìí ọmọ mélòó gan ni mo bí tó fẹ́ pa mí dànù báyìí ọmọ òpolúwẹ̀ ọmọ ọlọ́mọ ló máa má polúwẹ̀ lẹ́mìí káàkiri. envelope tí mọ́mí wa lélẹ̀ ṣé ń ṣọmọ búkì yìí kí ló difficult nínú eléyìí láti do wa yìí. búkì yóò ṣe yàn. mele yóò yè mí rárá rárá rárá ni kò tí bá sọ pé yé mi kò yé. ṣé brian ló kọlẹ̀ fún mi. akuku da fún ẹ a da fún ẹ ni. ẹsẹ sọyẹ kẹyàn rú eléyìí náà sọyẹ kẹyàn rú eléyìí náà kó sọ pé ó fẹ́ gbàdà tí ó bá ti sọ pé ó gbọmọ ọlọmọ náà ṣe pé. ṣé ó dàdọ̀tí. nǹkan ṣe bírèdì ọmọ yẹn ni àkójọ dọ̀tí rárá rárá nǹkan ṣe ni pẹ̀lú náà ẹ̀rọra pariwo ẹ̀rọra pariwo. ní hypertension ìdààmú lórí ọmọ. ẹ take it easy ẹ ṣàrọ̀ ẹ take it easy. nǹkan tí mò ń wá kọ́ lélẹ̀ yẹn. ẹ lóòótọ́ nínú brown envelope ní ti kìlí wà but this is. ẹ jẹ́ ká fi lọ́wọ́ ibi tó jù sí i ẹ kí n tún lọ check again. wọ́n máa fẹ́ lè ṣe mí. oògùn ló fi ń ṣe mí. yìí. oògùn ti ń ṣe kò ti lóyún. wọ́n ń dà tó ń kó gbogbo nǹkan dànù wọ́n fi ń ṣẹ́yún ni ọmọ ìdí lóyún mọ́ mi lára mi mọ́. Búkì. kábíyèsí ọlọ́run. Búkì. mi ò mọ̀ ọ́. kábíyèsí ọlọ́run. Bùkọ́lá bá parọ́ tí bá fọ́ etí ẹ̀ bá parọ́ tí bá fọ́ etí ẹ̀. bá mi lù pa múri yẹ kó labọ́ lórí. ìwọ ò ṣe kí ni. ta ló wá lóògùn àló lóògùn. má gba etí ẹ. kí ló ṣe tó ń bọ̀ àbọ̀ lórí burúkú lọ́mọdé yìí ṣé o kí mo sọ fún ẹ ọmọ ìfẹ́ pa mí dànù nínú ilé yìí ó ti lóyún. ta ló wá mo ní. are you alright táwa ni. àti lọ́lá àti lọ́lá. lọ́lá ni kí ni lọ́lá ìgbórí yìí ò pè é lọ́lá ìgbó ọmọ kan tó ń sọ lọ́lá tó ń wá yún ló máa máa lògùn kó fi ṣáyún. àti lọ́lá ló ní. lọ́lá ìyàwó ẹ̀gbọ́n ẹ̀. àti lọ́lá ni. lọ́lá lọ́lá ó sọ náà mo ní kò ṣe ìwọ ló lóyún o mo ní wọn kọ́ ló lóyún o. wọ́pọ̀ wọ́pọ̀ wọ́pọ̀ tún wà lọ́wọ́ bókì yẹn. wọ́n ní wọ́n ló ń lò oògùn tó fi ń ṣẹ́yún. ṣé paracetamol ni ọ. ẹ ẹ panadol extra ni you saw it now oògùn tó fi ń ṣẹ́yún wọ́n ní wọ́n ló ń lò. ta ni. taxi àbúrò káà búkì sọ pé wọ́n ló ń lò wọ́n ló máa ń rọ̀hún ní omi tó máa fi ń lo oògùn yìí. ọ̀dọ́ búkì

mix up òṣìwọ́ what are you saying ṣọmọ yìí ọmọ nǹkan tó ń sọ ní àbójọ́ ọmọ kékeré àbí sọ fún sọ reason tí ọmọ yìí máa fi parọ́ ọmọ ẹ ṣé wàá tiẹ̀ jọ ń fẹ́ kọ ni débi tá a máa sọ pé ó ń takò ẹ́ ṣe bójú ẹ ló ti ń sọ yìí lọ́lá òun lóògùn tó máa fi ṣẹ́ oyún tí èmi dẹ̀ ń ṣiṣẹ́ kárakára pé kóyún lè dúró lára ẹ i'm disappointed you. will you calm down. don't tell me to calm down. i didn't do it. ó dà ó dà ìpọ́nì ẹ̀ dànù. ẹ wá wá wá wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ pariwo ṣọ́ọ̀rọ̀ pé ní ṣeré ṣeré ni. tó bá pariwo ní ọmọ mi lórí tó bá pariwo ní ọmọ mi lórí ìlànà ìfisẹ́sẹ̀ fún ẹ wá dún àwọn sí i àwọn ní àwọn ní àwọn ọmọ ṣe bá ọmọ. ṣe wàhálà ṣe bá àwọn ọmọ ṣe wàhálà àárọ̀ máa kí ẹ mọ́lẹ̀ ọ̀sán máa kí ẹ mọ́lẹ̀ alẹ́ máa kí ẹ mọ́lẹ̀ lọ́kọ̀lẹ̀ tó kọ́lẹ̀ tó kọ́lẹ̀ wọ́n lè lo fi ṣẹ́yìn. ohun ẹ̀kọ́ṣẹ́ ṣàṣàṣì. ó ń lo òkú tó fi ṣẹ́yìn. ohun ẹ̀kọ́ṣẹ́ ṣàṣàṣì. àtàrà àtọ̀sọ́ àtàlẹ̀ yìí rè owó nìyẹn ẹjẹ́ lára ẹ̀ nínú tó nínú tó láti ṣe. ẹ kí ẹ kí.

ẹgbẹ́ yẹn máa mẹ́kẹ́ ó lè tóbi twelve ṣá. Look. Okay, okay, All right. Uh, one man he dey outside he say he dey find am for og small oga madam. Uh, okay let me. in. Uh, jọ jẹ́ kí n gbé padà wàá ṣe ara. Uh, hello. Yeah. What can I do for you? Wo wo nǹkan tí mo bá kọ́ nìyẹn. Wọlé kò pè yàwó mi síta fún mi. Um, young man, uh, ta ni ìyàwó ẹ are you sure <laughs> pé bíbá ìgbọ̀ngàn ló fẹ́ wá ṣá are you sure you in the right place. mo mọ ibi tí mo wà ìwọ ni kò wọlé kò pè ìyàwó mi síta fún mi. Ah. who is your wife. bọ́lá ni mo need láti rí in fact mo need láti fi ojú kan because i need to know what happened to my baby. Hey, hey, Are, are you safe? kí ló ṣe kí ló dé o. kí ló ṣẹlẹ̀ ṣé báyìí máa wọnú léwá sí tó sọ pé ìyàwó òun àbí lọlá níyàwó òun ọmọ òun wà lọ́wọ́ ẹ̀. ìyàwó èwo. ó ní lọlá ah. bóyá búkì ló fẹ́ sọ right. lọlá ni mo sọ lọlá. Ah. báwo ló ṣe máa jẹ́ lọlá. àbí ah, eh, mi ò mọ ọmọ kan tó sọ mi ò mọ kan tó sọ eh, eh, hey hey listen young man tó o bá kúrò nínú compound nísìnyí i will get you arrested. i will not leave here until i see my child. you shut up ẹ ṣe sùúrù. you get no child here. lọ́lá pe pe lọ́lá síta fún kó wá sọ pé mi ò ní ọmọ ń bí. ìjà ṣe sùúrù jẹ́ pe. Eh, eh, eh. mọ́mí kí ló fẹ́ ṣe mo fẹ́ pe lọ́lá ni. ayé ẹni pé lèyí ò gbádùn ni pe lọ́lá bí ti bá wọ̀. ẹ ṣé ohun tó ń sọ lẹ́nu yẹn ṣé kò jọ nǹkan kan lójú títí ẹni ó dá wa lónìí ni tó bá wa wá jọ̀ bí ó bá di kó má lọ di pé ó máa lérò lẹ́yìn jẹ́ ká clear sí ṣé bí tó bá dé bíbà tí lọ́lá tó bá ríra wọn wọ́n mọ̀ bọ́ra mọ́ra wọn rí bọ́ mọ́ra wọn rí tó bá dẹ̀ yẹ Oh, um, brother, uh, what's oh, this? Oh, whoa, whoa, whoa, Lola. Má hmm, pretend. Oh, look at me, Mama. There's no need. Oh, need láti máa díbọ́. Ìwọ kò ṣáà wọlé kó gbé ọmọ mi síta fún mi. <laughs> What are you saying? Hey, you heard him well. Yes, I did. Eh? So, kí ni mi, kí ni what are you saying? I... Excuse me. Bọ́dà ẹjọ́, ẹ má bínú. Nǹkan tẹ̀ ń tura láti sọ ní pé ẹ̀yin méjèèjì And ń fẹ́ra yín kó tó dín kó má rí, right? Any circle. Tell me what I'm saying. Any circle. Listen, the truth of the matter is, we are lovers. Are you insane? No, you shut up. Oh, we are lovers. I'm fair, I tell her. and all of a sudden, mo kàn gbọ́ pé marry, and I knew she was pregnant with my child. Will shut up? And you keep quiet because of mọ̀ bó ṣe ń jáde bọ̀ ló your fẹ́ yọ̀ mọ́. all of a sudden, o kàn change. o fẹ́ máa pretend. Yeah, I've seen him before, right? But me or oh, rí You ọjọ́ eh, eh, You are mad. Stop lying. I'm not a fool. Olabi. I'm not lying. Olabi, stop pretending. Okay. Uh, uh, actually, uh, last week, Ashirira recently, I mean, I even took her out for shopping. Ewo, Ewo, just shopping. this an evidence. Oh no, this guy is blabbing. <laughs> He's blabbing. Just look at shopping. Just look at no, he's blabbing. Mommy. Hmm? What? Who is this? No, No, this is bad. Blaster! Prostitute! Mm. I told you. Mm. Uh, I hate you! Uh, uh, calm down, dear. Calm down, calm down. Um, What should you This time I'll come back with officers. Show Bati. Don't worry ṣé o ní wá bó ṣe máa kẹ́rù ẹ̀ tó máa gbalé ọkọ ẹ̀ lọ. mama jẹ́ kó kiri. Ah, ara mi rí rí. ìta ṣẹ́rí tó bá dìde tí má yọ bàtà ẹsẹ̀ méjèèjì máa fi lú ayé ẹ̀ bàjẹ́ ni bẹ̀rẹ̀ sí ní kẹ́rù ẹ̀. owó tiẹ̀ ti da bá parọ́ mọ́ ẹ bá parọ́ mọ́ ẹ ti da ẹni má bá wa làjá ti dé ṣé wọn àṣà kẹ́rù òṣì ẹ káàbọ̀ ṣe rí àsìkò tó da náà lẹ́dẹ́ sí. kí ló ṣẹlẹ̀. ìgbà tó ń wọnú lébọ̀ ṣé o rí bọ́ọ̀ kan ó pupa báyìí yóò ṣeé ṣe kó o rò pé bóyá fúlàní ni àmọ́ kò ń ṣe fúlàní ó dàbí bóyá àwọn tó fi tí òfin tán tó wá padà wá di bòròró òun kò já mú gbókòdó lò sí ó dàdàbí olórí burúkú èèyàn ó ṣẹ̀ṣẹ̀ jáde níbi géètì ò rí ńgbà tó ń wọlé ó yẹ kó pàdé ẹ̀. ṣé mo yẹn wọlé bọ̀ ni mo wọlé bọ̀ honestly mi ò rẹ́ anybody kí ló ṣẹlẹ̀ gọ́gọ́. ó lè ṣe ọmọ yìí ni ṣé àmọ̀ pé mo ti wíwíwí mo ti sọ sọ mo ní ìyàwó tá a fẹ́ yìí ṣé ní obìnrin ṣé ní àwọn obìnrin ẹ má ríran gan o tá dẹ̀ ti rìn tá ti ń tà láti sọ fẹ́yìn ọkùnrin I don't understand bóyá kì í fẹ́ gbọ́ ni bóyá ẹ má mọ̀ mọ̀ má fẹ́ gbọ́ràn tiwa lẹ́nu torí ego I don't know mo lọ́mọ yìí onínàbìnrin mo lọ́mọ yìí kì í ṣọmọ gidi do you know that bọ̀bọ́ yẹn ó wá claim ọmọ nínú ilé yìí ni bó dẹ̀ ṣe dé n bá rẹ̀ ní tò kí lẹ fẹ́ o and all of that ló bá ní ẹ o ọmọ ẹ lọ́lá ìyàwó òun ni o ọmọ ẹ ọmọ òun wà lọ́wọ́ ẹ òun ní lọ́lé èwo ṣòṣì léwọ̀ ni ló bá ní bíbà ìṣá ni òun bọ̀ bá ní tò ẹ jẹ́ ká pe lọ́lá jáde bóyá wọ́n mọra wọn rí tòótọ́ kí ni lọ́lá jáde sí báyìí ẹ ní bílíìfì ọkọ mi àwọn méjèèjì fẹ́ẹ́ lè dì mọ́ra wọn báyìí nígbà tó tẹ̀ tí wá sí bọ́lọ̀ tó wá di jọtọ̀ ta fi ń jọtọ̀ ọ̀rọ̀ níṣẹ́ ni bàbá yẹn tún mú fóònù jáde ló bá tún fi píkṣọ̀ wọ̀ wá nígbà tó ń lọ ṣe ṣọ́pìn kò yẹ òtẹ̀ tí pẹ̀ rárá níbi tí àwọn méjèèjì ti ń kí ìsara wọn nínú fóònù yẹ́ẹ̀sì wọn ju ọ̀yà ó dẹ̀ fi wọ̀n mí ó fi wọ̀n mọ́ yín mo dẹ̀ ní kó kẹ́rù ẹ̀ kó gbalé ọkọ ẹ̀ lọ òun ló sunkún olórí burúkú mi báyìí o. Bíbẹ̀t, òun ò tí ì bímọ náà so kí ló yàn ọ̀rọ̀ ọmọ ṣe. no what i'm trying to say tí ò yí ẹni wípé kó tó dìpọ̀ fẹ́ ọmọ títí wa ó ṣe oyún fún bọ́ yẹn nítorí pé fọmọ tiwa ni bí bàbá yẹn ṣe wọlé ọmọ ọlọ́kọ́kọ́ béèrè ó rò pé oyún tóun fún nígbà yẹn ó rò pé bóyá ti bí ọmọ yẹn kò mọ̀ pé ó ti ṣe ọmọ yẹn dànù nítorí pé ó fẹ́ fẹ́ ọmọ titi wa ó wọ ọmọ yẹn oyún tó tún ti ṣẹ́ lẹ́yìn tó ti fẹ́ ọmọ titi wa. it's okay mo ti gbọ́ ẹ sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò le rárá ẹnu tó yẹ òwò bẹ̀ hmm. sórí olórí kẹ̀dẹ̀rẹ̀ ó mọ̀ ọjọ́ kò mọ̀ ọjọ́ olópo nílùú nífẹ̀ẹ́ mi ló máa yanjú ọ̀rọ̀ tó wà lẹ̀. Ah, kí ló kọ nífẹ̀ẹ́ mi sì fẹ́ yanjú ọ̀rọ̀ wo ni nífẹ̀ẹ́ mi yanjú. ẹ ìwọ farabalẹ̀. kò ní lè yanjú ẹ ọ̀rọ̀ tó ti yanjú ara ẹ. I say hold it. ok. nífẹ̀ẹ́ mi ìyàwó ẹ ni ó lè gbọ́ gbogbo nǹkan tí mọ́mí ẹ sọ ṣé o ṣe nífẹ̀ẹ́ ṣé o ṣe fẹ́ máa fẹ́. kí ló ń ṣe ọkọ mi what is wrong with you what kind of question is that ṣọ́ọ̀ṣì nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ kí ni ọ̀yọ́ wà nulẹ̀ ó wà sọ pé ọ̀yọ́ kan ti lóyún fún orí oṣẹ ọmọ mi náà the same thing ó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ìṣòdì ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ṣọ́ what are what question are you asking. bàdà ní sùúrù ìgbà tẹ́mi fẹ́ wọ̀ ìwọ náà ní ìwà tiẹ̀ mo manage ẹ̀. wẹ́wẹ́ èmi náà manage ìwọ náà ni àjọ manage ara wa ni. sọ́kà bá manage ara wa jẹ́ ká béèrè bóyá àwọn méjèèjì á manage ara wọn nífẹ̀ẹ́ mi This is your wife. Do you still love her? Do you still want her? ṣé o rò ni ah, ah, àbọ̀mọ àlè lọ́mọ yìí are you thinking about that the answer is supposed to be a yes or a no èwo ni kini ni rírò wèrè tó ń rò kí ló fi ọmọ lọ́kàn balẹ̀ o fi lọ́kàn balẹ̀. I still love her. Omo àlè ni ẹ kò to kankan ba gbàjọba Omo ọmọ àlè játijàti ni ẹ mo ṣẹ̀ṣẹ̀ mọ ni ọmọ yìí ti ponú o wọ́n dẹ̀ ti rí tiẹ̀ ṣe mọ́. hello. ọmọ yìí ti rí ó ti rí iṣẹ́ àbí. ó yá má bọ̀ rí tó bá yẹ pé àti bàbá ẹ ló ṣe fún ẹ ni àjọ àjọ àjọ máa dọ́pin ẹ. What, what are you encouraging for, for crying out loud? Why are you doing this? Eh? àgbà tí mo fẹ́ mo ṣe àmọ̀ bó kì àbẹ̀wò ni wọ́n dé yí báyìí sí. Ah. Somebody just came in to claim her. Ah. àbí yàwó tó lẹ́sẹ̀ sọ pé bímọ fún ọkọ lélẹ̀. Bukky. oògùn ti mọ́ ọmọ mi. ó yá kó àwọn ẹrù yìí wọlé. kí ló máa ń ṣẹ̀yìn ọkùnrin náà. kò lọ sí àpátímẹ́ǹtì nífẹ̀ẹ́mi. kí ló máa ń ṣẹ̀yìn ọkùnrin náà. ẹ̀sìn kò tí ò ti ẹgẹdẹgẹ gàdàgbà wípé ayé ń ṣe ọmọ tí mo bí ṣé ayé ò ṣe nífẹ̀ẹ́ mi àbí wọn lòun lè rí pé ó ti rí tiẹ̀ náà ṣe máa bí. hello let me tell you this àwọn méjèèjì jẹ́ kó manage láì bára wọn. manage bó ṣe bọ̀rọ̀ lọ́lọ́sẹ̀ débi màá wá claim ẹ̀ sìn. Hello? Yes, Mr. Williams. Yes, oh, eh, ọmọ mi ni. Accident? Nibo. Nígbà Okay. Oh, oh, níbo ló wà báyìí? Which hospital? Ah, okay. I'll be there right away. Eshiboni, thank you. etí jẹjẹrẹ wọ́n gbà kó wọ́n ìdílé pẹ̀lú ètò ìlú. a èèyàn bọ̀ ní kò fòmù sílẹ̀ ìdílé ìlú ìjọba ìdílé ìfẹ́ máa wọ ọlọ́run kàlẹ̀. nípa òbí mi kẹ don don don touch me don touch me ìgbà tó sọ fún mi nìyẹn. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kan. في مرمى يفعل عودك أنا لو يشكي في What's the meaning of this? Kade, what's the law? Lọ síbò. my parents' house. Of course, mo ló ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin sọ pé tó wẹ̀ kò níbi kan tó gbà tó gbà dìbì ni àbí ẹ̀yàn lòun lọ ẹ̀dẹ̀ ló dàbọ̀. Amọ́gin tó máa lọ, mo ní kọ̀kọ́ láti sọ. Kí ló dé láti sọ? Hello. Kí ni kan tó fẹ́ sọ? Ní Fẹ́mi. Lọ́lá go ahead. Yorùbá ni máa fẹ́ gbọ́ òsòkúsò tó fẹ́ sọ. Right from time, no. Mo mọ̀ pé mọ́mí ò ní tẹ̀lé àmọ́ mo mọ̀ pé ọmọ kò ti that lẹ́ They show me how how the hatred for me is gbogbo will be your shame one oúnjẹ mi tí màgí ṣe ń wọnú oúnjẹ mi ẹ̀yin and I have my proofs. Afterwards, mo lọ mo bẹ̀ wọ́n kò jẹ́ kí n enjoy marriage mi. wọ́n mi ẹjọ́ torí ọlọ́ kí ni mo ṣe fún yín gangan kí ni mo rà nínú báyìí tí mo sanwó kí ló dé àgbà tí mo ti fi ọmọ yín báyìí ní òrí dùnú kan látàrọ̀ ọ̀dàlẹ́ rí kí ló ṣẹlẹ̀ gan kí ló dé what is it. ṣé o gbádùn ṣára ẹ ya ṣé wọ́n kọlù ẹni àbò kọlù yẹn àbí nǹkan kan ń jẹun lórí ẹ kó má yẹ pé nǹkan ń ṣe ẹ kó má yẹ pé ń ṣàìsàn are you alright? bóyá mo wà alright bóyá nǹkan kan jẹun lórí mi bóyá mo ń ṣàìsàn ọwọ́ kan tó lórí ìtẹ̀kálẹ̀ yẹn we will know very soon. ẹ jẹ́ sọ fún yín bó dájẹ́ pé bó ṣe ṣẹ́yìn ni ìgbà tẹ́yìn marry I'm very sure you won't be in this house by now. So why you bent so frustrating my life? Why? So you know gbogbo tantrums ta ṣe ń fi iyọ̀ sínú oúnjẹ mi ta ṣe ń fi eh, over salt over maggi everything gbogbo ẹni mo mọ̀ and I have the proofs. if you don't desist from the act, I will expose you. And please, please, you can try it again. Are you threatening me? Oh no, I wouldn't do that. That would be rude. I am daring you. So please, do it again. To my amazement, mommy changed. I'm that was shortly. because kò pẹ́ ìjà bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ láàrin mi àtọkọ mi which made me interrogate Buki. Buki ma. ọ̀sán bá. Ah, báwo ẹ kọ́ lọ bí ọ̀tọ̀ lọ bá. Oh, ẹ ṣe mo dúpẹ́ àdúrà máa dùn yín nù. àmì ẹ ṣe àmì kò tọ́kù. ẹ ẹ mo rí pé wà tí mọ́mí fẹ́ lọ sọ́jà tẹ́lẹ̀ ni mọ́mì ti lọ o mọ́mì ti low. kíkọ́. really then movie rí um, driver wọn níta ó dẹ̀ ṣọ́ọ̀pọ̀ ti lọ. mọ́mì ti lọ mọ́mì tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn lè jáde kọ́ tiẹ̀ má mú driver lọ ọlẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó yẹ mí náà lẹ́nu mọ́mì ń dá lọ́sìn ni wọ́n ń dá jáde Oh, dẹ kí n dá jáde tẹ́lẹ̀ tẹ́lẹ̀. wọn mi ò dá jáde tẹ́lẹ̀ wọn ò lè jáde not even with the driver. kódà wọn ò lè jáde kí driver But pẹ̀lú be bí ẹnu ọjọ́ mẹ́ta You náà mọ̀. Mm màmá ń dá lọ ní o. ok ara ẹ̀ ò ṣe bí yóò tó kọ̀ wọ́n kọ́ dá lẹ́nu. bóyá. I called my sister to help me give the guy that works with her a mistake down. kò pẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí date léyìí tó fún láǹfààní láti fi tracker sọ̀rọ̀ fún ẹ. And I was able to monitor all of our moves. Um, Shuri Shatimufe Fwashi, I want you to handle it well. Okay? I will, ma'am. Um, like I've explained everything to you. You have to handle it maturely. I trust me, any problem. Uh, uh, so you can have this for okay. those things that you say you want to buy. and every details that you need are just there. I make sure that you take a picture with her ìyẹn are very important snap a picture whereby probably a hug or a kiss and all that. okay I'll show you that sọ. inú ṣúdú dúdú ojú ká wá ìlú ṣìkà rántí ọjọ́ ti sùn kò ti yọ gínígíní ọ afẹ́fẹ́ yẹn fẹ́ adìyẹ torí ẹni finá sórí òrìlẹ̀ sùn òun gangan ò ní sùn. baby baby ah, ah how are you. fẹ́ràn mi. yes baby. kí ló wá ṣe mí. ó wá rọ̀rẹ́ mi ni ibẹ̀ ni ilé wọn lẹ́yìn bẹ́ẹ̀ but mi understand kí ni wọn náà wá ṣe ń bí. Oh, mo wá rí client mi kan bí ni mo ṣe ọ̀ṣẹ̀ lọ́gàn ni bó kí ló tẹ́ ó oh. oh, sọ mi kó fẹ́ rọ̀rẹ́ náà. àpá ah, bí ni wọn náà sọ pé ó fẹ́ rí client ibo ló ń lọ sí i bóyá wọlé kájí. bọ́lá ràn mí. kí ni jẹ́ àlọ́ jẹ́ àlọ́ bọ́lá ń lọ ajọ́ ń lọ ni o. mọ́. Ah. mọ́. Okay. Is this true? Nífẹ̀ẹ́ mi. Gbogbo ibi tí mọ́mì ṣe kàn láìpẹ́ ló bókè over the abortion drugs. Not Ọ̀gbẹ́ni Momo. No. With proofs. No. Ah. Bukky! Sir? Possibly. Possibly. Bọ́ síbí! Look here. Ó dẹ̀ mọ̀ pé kò sí tí mi ò lè ṣe. N ti má To má ṣe. Ṣorí nǹkan máa kọ́kọ́ lu ẹ̀mí ẹni tó fẹ́ pa ẹ́ kí n tó fọlọ́pàá gbé ẹ̀ e. máa wá ní kan fi ẹ́ sí cell for a week máa lè máa bọ́ ẹ bẹ́ẹ̀ ó gbọ́. now jẹ́wọ́ fún mi kí ló mọ̀ nípa abortion pills tí mọ́mì ní kí òfin parọ́ mọ́ lọ́la. wọ́n ní kí ló mọ̀ pa ẹ̀ kí ló mọ̀ pa ẹ̀. mọ́ mọ́ mọ́ mi ni.

Kí ló No, I was only. You I don't want me to be happy. I want you Kini to be happy. No, you don't. I want you to be happy. That's why I'm doing all of that. No! I thought that was right. I wanted you to be happy. Thank you very much. I want you to be happy. I beg in the name of God. Please forgive me. I, I, I still love you. Yes, it does. Please, please. Forgive me. I, I, I want you. And I promise you this won't happen again. Henceforth, it's going to be you and I. Yes. To the exclusion of anybody. Yes. Mommy, keep quiet. Keep quiet! Please. I know it won't happen again. Thank you. And that's why I need to go. No, oh, please don't go. Please. Just jọ̀ọ́ torí Ọlọ́run please I still want you in my life. Funny enough No, ò bínú sí Thank you. ìwọ ọ̀gá ni mo bínú sí. Why? You want mommy back? you no got her You were supposed to protect me. You were supposed to stand up for me. It was Hey! But Mom But you never did. I know you are. I'm truly sorry. But instead, you know what you did? You embraced all the possibilities of lies you have fed with. I was, I was naive. Yeah. I was. I know you were. I'm sorry. I can't do this anymore. Please, please, I beg you, you Please don't go. Please, I, I, I promise to make it up. Lola, please, Lola, please. I promise to make it up. Please don't go. I, I love you. Please don't go. Give me a second chance. It's gonna be you and I. To the exclusion of anybody, including my mother. Please. I know you will. I'm sorry, guys. Mom. You just lost the son. ẹ gbọ́ sọ̀kúsọ tó tún sùn. ṣé wàá gbé gbogbo ẹnu wèrè yẹn dákẹ́ ṣé wàá gbé ẹnu wèrè yẹn dákẹ́ wait. bí bóyá mo lè má pé a manage ara overtime ni mi ò mọ̀ pé apààyàn ayé àtọ̀rọ̀ ni ẹ̀ ìwọ ń ṣe nǹkan tó tó báyìí lábẹ́ òrùlé mi ah, àwọn tí wọ́n mú tán wà lẹ́wọ̀n tó ń tó ń sọ pé criminal ni kí ló fi yàtọ̀. will you sori ti bá sọ̀rọ̀ tó bá tún sọ̀rọ̀ honestly i will hate you for the first time. I will hit you débi pé o ní hospital ló máa land sí sórí bí mo ṣe wà yìí ohun tó ń ṣe you made me lose a very nice intelligent and adorable daughter-in-law now my son my ma manage gbogbo lẹ́yìn oh no, to everybody. So the entire house is now yours. téèyàn ṣe òkú díẹ̀ káàtó. tẹ́mi bá tiẹ̀ mọ̀ wípé adúrú tó tó iná ṣe fọ́mọ mi ni èmi ò ti ní wàá mọ́ ọmọ mi tipẹ́ màá ti wáyé nǹkan mi lápá. ẹ ṣe àti lọlá àtọkọ ẹ àtàwọn ọmọ wa tó kù ọlọ́wọ́ àwọ̀ wọn pọ̀ ìyá ò ní jẹ́ nìkankan wọn ṣe rí wíwá ta wáyé àtúnṣe tá a ti bẹ̀rẹ̀ láti inú ilé òun la ní ká wá parí ẹlẹ́jọ́ wa ti mẹjọ́ ẹ̀ lẹ́bi ẹjọ́ nítorí tọlọ́run ẹ̀bẹ̀ làwa bẹ̀ ẹ dáríjì wa tí lọ́lá bá tẹ̀lé wa nísìn ẹ rí i pé tó bá máa fi padà wá <laughs> inú inú àdùn ẹ kò sógun mọ́ kò sọtẹ̀ mọ́ ẹjọ́ nítorí tọlọ́run. ó tẹ̀lé yín lọ ẹ ṣe ẹ tiẹ̀ ṣe èyí tẹ́ ṣe nínú ọ̀rọ̀ yìí òun ló dùn èyí tẹ́ ṣe nínú ayé ọmọ mi ó ti tó gẹ́ ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé o. mọ́mí ẹ̀jọ̀ nítorí ọlọ́run ẹ má bínú sí wa ẹ̀jọ̀ nítorí ọlọ́run à kò ní rí bẹ́ẹ̀ mọ́ kò ní ṣọmọ bí ọwọ́ wa bá mọ̀ láíláí wọ ẹ̀jọ̀ nítorí ọlọ́run. madam ẹ jókòó ah, ẹ jókòó ẹ jẹ́ kí n wà báyìí sá. ẹ jókòó madam òtítọ́ yẹn. Ah. ṣé ẹ lọ pe lọ́la wa kó wá dùn. Thank you very much, sir. Appreciate it, sir. Mo ti yọ gínígíní yọ gíní ṣèkà lọ́jọ́ kan afẹ́fẹ́ yẹn afẹ́ fura díẹ̀ torí ẹni finá sórí òrùlé sùn òun gangan ò ní sùn. Òun ti kọlẹ̀ kọ́ láti tí sí. Mo kọlẹ̀ kọlẹ̀ kòkòtò ẹ̀dá mi lóhùn ó ń gbọ́hùn mi báyìí kò dá mi lóhun ṣe ló tilẹ̀kùn mọ́rí gbagbagba kò sílẹ̀kùn fún mi. mọ́mì wa ẹ lè ṣe bẹ́ẹ̀ yẹn fún mi kẹ́ ah, ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yìí lẹ́bi àṣekọ̀ ah, lóhùn tẹ máa fi bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí abiyamọ ni tó dẹ̀ máa gbóhùn yín tó dẹ̀ máa sílẹ̀kùn. ohun wo ló fẹ́ fi bá sọ̀rọ̀ ohun wo lẹ́yìn fi ń bá ti yín sọ̀rọ̀ ẹ jọ torí ọlọ́yẹ̀ jókòó yín jẹ ẹ̀yin abiyagba ṣé kí lọ jálẹ̀kùn torí pé mo fẹ́ pọn ọmọ wa ni torí pé ẹ fẹ́ bẹ̀bẹ̀ kí lọ jálẹ̀kùn lọ́mọ tẹ́ fìyà jẹ tẹ́ ṣe tó tó yẹn tó bá wà tilẹ̀kùn mọ́ ní tí ò dáhùn ṣó lè wọ̀ ni tí bá bí ń kọ́ mo ní ká bá ń pa ni ẹ̀dẹ̀ lábíyá mu. dádì ló ní pé kí n dìde jókòó kò ṣe pé bóyá wù mí pé bóyá kí n dìde jókòó náà mo yìí fẹ́ máa bẹ̀ yín lọ. ẹjọ ẹ orí iṣẹ sọ yẹn ti tó kó yòókù dà sínú báàgì. ẹ wò bóyá kí n tiẹ̀ padà kúnlẹ̀ náà ni dádì ló ní n dìde. ẹ dìde ṣe rí ọ̀rọ̀ gbọ́dọ̀ ṣe wà báyìí sí kò sí problem ẹ máa lọ tó bá yá ẹ̀dárí lọ́la máa bá sọ̀rọ̀ ẹ lè máa lọ àbá yín lé. it's okay ẹ ṣe ń lọ ni. thank you very much. but mo kàn fẹ́ kẹ́ mọ̀ ẹ́ pé a ti realize all our mistakes and ẹ bá wa bá sọ̀rọ̀. ẹ ṣe. ẹ ṣe gan. ẹ ṣe. <laughs> Nifemi, where are you? Yeah. Um, yeah, ilé ọ̀rẹ́ mi Okay. <laughs> Ah, uh, oh, mom. <laughs> mom. Again. Oh, Bella. Daddy. What? Inú odò bọ̀. Ṣé mi ò dùn? Eh, no no no no kẹ tó ní sí ọmọ dáadáa lọmọ yìí ṣùdẹ́ rí tí a bá wà a máa ń gbé gbèsè tí a ní mọ̀ pé ìgbésẹ̀ òkú díẹ̀ káàtó mọ́ mi fún ara rẹ̀ realize mistake she actually wants the best for you but ọ̀nà tó kàn gbégbà ṣé you understand ìyẹn la ṣe wá rò pé tọmọdé bá tó lọ́kọ ó my ń lọ́kọ ẹ̀yin méjèèjì òun náà ẹ ẹ pípẹ́ ló wà mọ́. Hmm. Eh, this is your new home. so, and I, I hope you like it. Where she where she said she like it. <laughs> so she like it. Thank you so much for coming back to me. Oh. Thank you so much for coming back to my life. I'm so happy to have you. Thank you. Thank you. Thank you for that. ayé lóyún ìmí ọlọ́run ló lè gbà ní o ọ̀nà kan náà ó ìdí mọ́tà.